إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجير ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أدخل هذا الله lọ́ba tí ọ̀pẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìtẹ́ àti ìgbẹ́ fún àlejò Muhammad tí ọlọ́ọ̀bá kí ó kẹ́ kí ó gbé àtàwọn ààrẹ àtàwọn ìjọ rẹ̀ tí yóò gbé ọmọ Islam tó gbé ọgbẹ́ ìfọ́n jáde wà nínú wọn. àti bọ́rọ̀ lọ lórí gbẹ́nu ọlọ́ọ̀bá tí ń bẹnu sọ́ọ́tì Fatiha ayálẹ̀ kò ní pé náà àti ìjà ó bíi ọlọ́ọ̀bà àlejò ọlá ó ní àní ọba tó ṣe pé a sì yóò bú ni níjọba ilẹ̀ ìyáàmà tí ó máa pàṣẹ tí ó máa ṣe gbogbo tó bá fẹ́ sẹ́nìkan ò lè jí lọ. ó ní àṣì ní ọba òdodo ọba òótọ́ ọba tó ṣe pé ó náà lórí ìkápá lórí ọjọ́ àjíǹde. apá lórí ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ sọ́mọ ìdé ènìyàn láti gbàtọ́ lọ́n bá ti di ìdìde kó nínú sàárè àwa ń ka ìṣẹ̀lẹ̀ yẹn títí títí títí tí tá a fi dé orí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá tá a pè ní ṣẹṣà ìyẹn ìṣirò ṣẹ́ ìṣirò ṣẹ́ tá a wá wù yìí a rẹ̀ náà ní àná nípa pé ìṣesí ìbọ́lọ̀ àbàlẹ̀jọ́lá yóò ṣiṣẹ́ ní pápá olùkánná lọ́mọ àwọn àbá tó bá sọ fún wa bẹ̀ ni ṣùgbọ́n yóò fojú hàn sí gbogbo ẹ̀dá pátápátá sí pé òun déédé náà ní ọlọ́run àbàlẹ̀jọ́lá amẹ́rì wa lórí pé ìṣòro ní tí ó ṣẹlẹ̀ ní tí ó ṣe èmi jíbẹ̀ nígbà náà la sọ̀rọ̀ pa oríṣiríṣi ìran àwọn èèyàn tí ọlọ́run àbàlẹ̀jọ́lá tí ó ṣe ìṣòro náà fún un àwọn tá a dáko lánàá yẹn náà ni àwọn ànábì ọlọ́run àti àwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn gbogbo àwọn mọ́mìnì ọlọ́run sì ìrọsẹ́ fún àwọn náà gbogbo àfi àfihàn tó bá wá nínú hadith báwọn eléyìí wọ́n wà ìdáná náà lọ́ọ̀ láì ní kò sì rọsẹ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn kò àwọn tí wọ́n nígbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ̀ fún àwọn ànábì sallallahu alaihi wasallam àwọn náà bẹ́ẹ̀ ni mo ti ṣe pé wọ́n ṣe ìṣòro sẹ́jọba ìyáàmù àìtúsàlàyé oríṣiríṣi lórí ẹ̀ lẹ́yìn ìgbà náà lálẹ́ mẹ́nu bá talẹ́ ní àkọ́kọ́ tí ọkọ̀ ṣe ìṣòro sẹ́ so ṣùgbọ́n àwọn yìí pé àwọn ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọkọ̀ ṣe ìṣòro sẹ́ náà táàkì firi àwọn amúmi nínú àdúmọ̀ ṣe ọlọ́run. ìwọ jẹ́ ẹ̀rí gbé àwọn ànábì ọlọ́run tó ṣáájú wọ́n sì tako àwọn ìjọ wọn tí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run yẹn. lẹ́yìn ìgbà náà la ti sọ̀rọ̀ lórí kí ni kí wọ́n kọ́ béèrè rẹ̀ nínú ìṣirò sẹ́wọ̀n gan kí ni wọ́n kọ́ ṣèṣì rẹ̀. bá sọ̀rọ̀ nípa iṣẹ́ jíjẹ àkọ́kọ́ tí a bá sì jẹ́ pé à ìtọ́ba tẹ̀lé láàrin àwọn ẹ̀dá lókè ìlú ìtọ́ba tẹ̀lé láàrin wọn aṣojú ìtọ́ba mú ẹ̀jẹ̀ lọ́nà ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ̀mí sọ láti yẹn gbọ́dọ̀ jẹ́ pé ìmánì ti kọ́ ṣáájú àtọ́wọ́ sọ pé gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi tọ́lọ́run ti fọ́mọ ẹ̀dẹ́ nìyẹn nígbà tí ọlọ́run lè bẹ̀lá tí wàá mìíràn bá ilé ọ̀nìkan tí àkọrin kan ṣùgbọ́n ààrẹ ti fi délẹ̀ tàbí kúrò ọ̀nà ni yóò sọ pé yasuru ìfàtà túlù sàlámà ti wọ́n gbà ọ́ fàkẹ́ ìfàtàrà túlù sàlámà ti yẹ̀fọ́ àyè يرد لفتى بعد هلال وصحة ينوء إذا رام القيام ويحمد. ìtumẹ̀ náà ni wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìmọ̀ ń fẹ́ ọmọ ń bù ọmọ ń dùn mọ́ ń lẹ̀mí ibi fún wọn ní àlàáfíà fún òsì pẹ̀ láyé bí ẹ̀ bá lálàáfíà tó sì pẹ̀ nígbà tí ẹ̀ bá ti pẹ́ láyé pẹ̀lú àlàáfíà tí èèyàn ń lòun oníbi tí ẹ máa tẹ èèyàn ọlọ́ọ̀dẹ́ bí ọkọ láyé ṣùgbọ́n àlàáfíà ò ní jẹ́ pé yóò yà kọ̀ọ̀kan mọ́bọ̀ wájú àlàáfíà náà sáré dáa àwọn àníyàn ló ti lè fata bàdá ti dájú wọn sí hatim ní àbájọ pẹ́ ilé ayé yìí lẹ́yìn ìgbà tó ti lè dúró tọ́ olùdíọ́ lè jẹ́ ọ̀tẹ̀ tí ìdúró mò ní dàbí mọ́ ó sì lè mọ́tẹ̀ ó fẹ́ gbà ti dúró ìlú wàhálà lẹ́yìn ìgbà tó bá ti ní àlàáfíà pẹ́ ń bọ̀ yá àlàáfíà lọ́dún yóò lè yóò lè yóò lè nǹkan ńlá yóò di ìjọ ọmọ bẹ́ẹ̀ lọ́rùn ẹni gbogbo àìpé kọ́nà òkè ẹ̀kún lálàáfíà kókún lálàáfíà àbáyé ti dé. yẹnu ọmọ ẹ̀dẹ́ mi yóò dìde láti dè sí dárọ́ ọmọ ìfìyà rẹ̀ ara yóò di tí ó wu ó ń bọ̀ bá fẹ́ dìde nítorí pé ẹ̀mí rẹ̀ fún àti dìde òdi wàhálà ó dàbí ẹni tó fẹ́ kọ́ pààyàn ọmọ bìbí kẹta ẹsẹ̀ rẹ̀. wọ́n yóò fi máa ń ọmọ ẹ̀dẹ́ yóò débi pé tó bá ti ẹ̀fọn àdàgbà fún wọn ó sì máa ń gbé e. kó tó ṣe nǹkan tó bá fẹ́ agbọ́dọ̀ lo àǹfààní àsìkò tá a lálàáfíà tá a lè ṣe kìlàkìlà àsìkò tá a lè ka Kùránì tá a lè kọ́ Kùránì tá a lè há Kùránì sórí kábíyàn lórí ẹ̀ kó tó di pé ọjọ́ bọ̀ sòkòlọ̀ dárúkọ máa fọ àwọn ṣe bẹ́ẹ̀ náà gbogbo ìbáàdà kámọ́ra sí i dáwà ṣe lójú ọ̀nà tọ́lọ́run kámọ́ra sí i kó tó di àsìkò tí ó di gbóngbóng tó jẹ́ pé ṣíṣe rẹ̀ yóò di ìṣòro lẹ́yìn eléyìí láwọn àbọ̀ sí àkọlé mi òun náà ni pé ọlọ́wọ́ bá àlejò ọlá yọ ṣàfihàn fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi ìṣirò yẹn ìgbé tí wọn náà ti ń tó ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn náà sì gbà ìgbẹ́ ah, bẹ́sẹ̀ ìrùsẹ̀ yìí nù. lẹ́yìn ìgbà náà lọ́dún ọba àdìsí ọlọ́wọ́ àtàbójúkò fún mímílì òdodo yóò ṣe ìrò wọn fún ṣùgbọ́n káfíìrì òun ọmọ ẹdínyàn ọlọ́wọ́ ọba àdìsí ọlá yóò sì ṣe ìṣirò tó lé fún ọlọ́wọ́ ọba àdìsí ọlá yóò ṣe ìṣirò tó gbégbòǹgbò fún ní ti ìbáwí níbi ìṣirò tiẹ̀ ìṣòro ọ̀kan lọ́nà bá àlejò láti sọ fún wọn pa mú mi pé fàmà mẹ́nìkú ti àkìtà bá wùbí yẹ̀mí níbi fàṣọ́fà yóò há sábọ̀ sí sáàbà yẹ sí rọ nítorí tó yóò ṣe pọ̀ àyà kejì àti kẹjọ. fàmà ti àkìtà bá wùbí yẹ̀mí ní ẹ̀ńtà ẹ̀ńtà bá fún ní tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀. فسوف ọkwa حسابا يسيرا lẹ́yìn ìgbà fún ya ààrẹ tán ó bọ̀ wá ṣèṣì wọ́n bọ̀ wá ṣèṣì rò fún ní ìṣirò tí ó lẹ́yìn ìgbà fún lọ́wọ́ ọ̀tún ẹ̀ka mú mi nínú yẹn. ó tún wá ní àdìsí tó wà Bukhari àti Muslim ọmọ muhri alimazi alimazini onílànà ìgbà tó ń mú yín lọ pẹ̀lú sayyidina abdullahi ibn umar kọ́nọ́kọ́nọ́ sí àwọn méjèèjì tó ń sì gba lọ́wọ́ mú báyìí ni ọkùnrin kan bá jọ lọ́ba níbo ló ṣe gbọ́ tí òṣìṣẹ́ lọ́sọ̀rọ̀ láàrin ọ̀sọ́lá tó sọ̀rọ̀ nípa ànínẹ́jọ̀wà ọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́. tọ́lọ́mọ àlejò ọlá tí ọba ẹrú sì rẹ mú mi ní sọ́njọ́ ní àìsíyá nà nígbà tó bá ní bùkátà sí i. ó ní ìjọ ṣe gbọ́ ọjọ́ gbọ́ngbà ẹ̀. Abdullahi fúnni ọ̀rọ̀ wá pé òun ọlọ́run sọ́lá àjọ sọ́lá pé àlẹ́ yìí yóò súnmọ́ múmi ní òdodo ń dọ̀mí náà ìfìyà mọ̀ ọlọ́ọ̀bà àlejòlá yóò sún múmi ní mọ́ra yóò sún múmi ní mọ́dọ̀ ní dọ̀mí náà ìfìyà mọ̀ ọlọ́wọ́ á fi gàgà rẹ̀ yóò fi bò ó ọlọ́ọ̀bà wà máa sọ fún pé àtàrífù dáńbà kádà àtàrífù dáńbà kádà sọ ọmọ kọ́ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ láì sọ ọmọ ń pa ẹ̀sẹ̀ láì mọ́mí ni ọmọ sọ pé náà ẹ̀yìn rọ́ọ̀bù ọmọ pé bẹ́ẹ̀ ni ìdè olúwa ni ẹ̀yìn àti wá àti yá àtàwọn á á á á gbogbo ẹ̀ ní òfin òfin nìdá ni ọ sọ pé náà ẹ̀yìn rọ́ọ̀bù rọ́ọ̀bù bẹ́ẹ̀ ni ìdè olúwa mi òun ṣẹ̀ṣẹ̀ ń tòótọ́ hátà ìdá kọ̀ rárá ọ̀hún gbé òbí yìí títí yóò fi pẹ̀lú ọ̀bàlẹ̀jọ́lá yóò rí tóun náà ti gbà tó ń sẹ́sẹ̀. wàrà áfi iná fi anna wàhálà yóò tó wá rí pé a ah, pípa ń kọ́lé ilé báyìí pẹ̀lú ẹ̀sẹ̀ tó ń sẹ́yìn rántí. ọlọ́run balẹ̀jọ́ lọ́wọ́ a sọ fún yín pé sàkárì kù wá àlẹ́ ìtàkì dùnìyà wà á nà ha lákàlẹ̀ yẹ̀wò. ńgbà tó wà nílé ayé òfin dàgbà bù ọ mo bọ̀ láti ní dáhùn èèyàn mọ̀ nígbà tó ṣe é lónìí náà ń sàmójúkò fún ọ. fàyíkọ́ kìtàbà hasan láti bí wọ́n bá wá fi ìwé dáadáa rẹ̀ wọ́n fi lé lọ inú rẹ̀ ó dùn ọlọ́mọ sóun wọ́n àgbọ̀nmọ́lẹ́ká tó wọlé wọn náà bí kù. ṣùgbọ́n kéèké yìí àti mùnàfíkì fẹ́yà fúlò àṣìhà àwùlá ìlẹ́bí náà kájàbù aláàrùn ìgbìmọ̀ aláà la'natullahi ala zalimin. ẹni yìí yọ wà ní pé lójú gbogbo ayé níjọ́ náà àwọn màláíkà àwọn ànábì ọlọ́run àwọn múmi ní òdodo wọn wá máa wo àwọn káfíńtì àti mùnáfíìkì wọn máa sọ pé àwọn láàyè lẹ́yìn náà kádàbù ala rabbihim àwọn àwọn wọ̀nyí lẹ́yìn tó ṣe wípé wọ́n parọ́ mọ́ ọba wọn ẹ̀tọ́ jẹ́ kí wọ́n sì kọ́ ni wọ́n sì ẹ̀tọ́ jẹ́ olùtọ́jú wọn wọn mọ̀ án nígbà tí wọ́n wálé ayé aláàdá anásùlá ìgbéjìnà ti di ọlọ́run kọ́mọ ọ̀bẹ fún alágbọ́ ọ̀dùnmí kọ́mọ ọ̀bẹ lórí àwọn ọ̀bẹ bọ́ọ̀lù tẹ́lẹ̀ pé alábòsí ni wọ́n ọlọ́run nìkan lọ́yẹ tí wọ́n mọ̀ tí wọ́n sí nǹkan mi ìyẹn sì lẹ́yìn ọlọ́run. níta fẹ́ ló bí ni wípé ayé àlejò tọ́ka ló wípé ìrọ̀rùn ìnìkìrò múmìnì ọjà sí múmìnì ó sì rí gbogbo ẹ̀fẹ́ inú kákàdá ẹ̀ lẹ́yìn ìgbà náà ìtọ́lọ́nfẹ́ dìbò láti rí mo bá ti lọ gbilegbile kí lọ́mọ sí wọn lọ́mọ sí wọn dìgbà tí yóò gbogbo bonu sákàdá rẹ dáadáa tọmọ tẹsẹ báyìí tọmọ tẹsẹ báyìí kí ni wọn ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí ó wà lé ayé ìdí káwọn èèyàn ò ní kó o ṣe torí náà mo tún wá tún forí jìn ọ̀dọ́ ní káwọn èèyàn mọ̀ kó ṣe ó dáa fún wọn ṣàbùwọ̀ láti rí o wọn ṣàbùwọ̀ láti rí o wọ́n sábà wà láti rí o ìdásí ni wọ́n tó o ọjọ́ ìlú tí wà láyé ọjọ́ tí wà lálẹ́ kìí àmọ́ ẹ àǹfààní ńlá lọ́wọ́ abẹ́ yẹn kíkí ẹsẹ̀ tá à ń tẹ̀ ọkàn sí ọ̀nà sọlọ́ ọkàn táwa náà tá à ń tẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá kọ̀ọ̀fà gàgà yá máa lórí ńgbà tó lọ́wọ́ bá fà gàgà yá rí mọ́ lórí o kò sínú ìwà islam kò sínú ṣètì tó dáa tọ́jẹ́pọ̀ olóògùn àmọ́ sọ fún àwọn ènìyàn ọ̀sẹ̀ tó yá ọ̀sẹ̀ tó yá ọ̀sẹ̀ tó yá. bẹ́ẹ̀ náà ti ní ìtọ́ bá ṣe tọ́lọ́hùn fún náà sí rí rẹ̀ mọ́jẹ́mi wọn tún ọ̀sẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó sọ àdá ọkùn bí ẹ̀jẹ̀ ẹlòmí ọ̀sẹ̀ tẹ̀ kò ní fẹ́ká sí ìrùn oṣù ọlọ́run yóò mọ̀ wá tú wá sí rí ẹ̀ tí ó fi hàn àtọ́nùsẹ́ nǹkan wọ́n báyìí wò ọlọ́dàmù sànú wa ọ̀ àwọn dúpọ̀ òkun wa ọ̀. nígbà ní wíwá ti sìn ọlọ́wà dìgbò ní mọ́gùn lọ́wà dìgbò aláfẹ́ ẹ̀ àtẹ́yìn mi ẹlòmíì ẹ̀ka náà tí ó kún un ṣe ṣe ṣe náà ló dùn mí. lọ́ba ní ìgbìmọ̀ tó ń ṣeré ọ̀sẹ̀ àà ọmọ tí ń ti ọ́ àwọn alẹ́jẹ́ ẹ̀ka náà ni ẹ̀wọ̀n mùsíbà ọlọ́dàmù ọdójútì àwọn àdísì fún wá nínú sọ́yọ̀ muslim látọ̀dọ̀ àbúrò rírà ó ní gbogbo tí òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀lá àyọ̀sọ́rọ̀ sọ wípé inna awwala náà yóò kó dọ́ yọ ọmọ lẹ́sẹ̀ yá mẹ́ta àlẹ́ yìí rọ́jò ló ní tó ṣe dá fa ó ti yà bí fa'arrafahu ni'amahu fa'arrafaha fa ma amilta fiha ó nínú àkọ́kọ́ àwọn èèyàn tó wà lẹ́kẹ́ ọlá tí ọkọ̀ sì dájọ́ lé wọn lórí níjọ́ mi àìsí àmà àdìsí ń sọ lórí pé ọlọ́run ó fi ẹ̀sẹ̀ ẹrú oná ó sì gbà pé ẹ̀sẹ̀ tó ń sẹ̀rí ọwọ́ á mú àwọn ìsọ̀rí èèyàn kan wá lọ àdìsí ogun ni olú àkọ́kọ́ yẹ àwọn tọ́lọ́ ọba ọ̀lẹ́gbẹ́ lápọ̀sí òsì ìjagun lọ lójú ọ̀nà tọ́lọ́ ló kú ń ṣe dáwà lọ lẹ́bí ẹ̀kan lé. wọ́n bá mi wájú mi àti yámà tó ti rò sẹ́ ọlọ́run bọ́ wàá sọ fún pé ìwọ lágbájá ọmọ lágbájá sọmọ fáwọn ìdẹ̀kùn báyìí mo ṣe é fún ọ kò fún ọ lójú kò fún ọ létí mo lẹ́yìn tó mi sọ̀rọ̀ fún ọ lálàáfíà fún ọ nígbà fún ọ láwùjọ àwọn oníṣòwò bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run ọlọ́wọ́ àtúrò yìí pé kí ló fi àwọn ìjẹ̀kùn yìí kí ló fi ṣe náà ọ̀yá bẹ̀rẹ̀ bisimilá <laughs> bẹ̀rẹ̀ sí máa sọ. yọ wá sọ yìí pé kọ̀ọ̀tàlùtù fi ìgbà kàtàtù ṣe mo jagun lójú ọ̀nà ìṣẹ̀lẹ̀ ọlọ́run títí sí ọjọ́ pa nítorí ẹ̀yìn kọ́ọ̀lá tẹ̀dá ọlọ́run wà sọ fún pé irọ́ lọ pa wọ̀lá ìyẹn pé ìtọ́ ìṣèlédé kéde tó ṣẹlẹ̀ nù wàláàkì nìmẹ́ka kọ tálítàlí yìí kọ́ ìjòyè nítorí ọlọ́jagun tòótọ́ ọlọ́jagun tòótọ́ ṣùgbọ́n tó bí ọlọ́jagun ní wọlé mọ̀ àti lásán ni ọ́ àti ní ọ́ ó lè ta tán ntọ́ ọba lójú ogun nù fàkọ̀dìdì àwọn yẹn ti jòrò yẹn tó tó tòótọ́ bí àti ní ọ́ ọlọ́run fáìsì gọ́ọ̀mẹ́ntì ọlọ́múlé sínú ogbó ọwọ́ káwọn òdòdó ọwọ́ lè jẹ́ àjàbọ akátá lọlọfẹ ti ṣẹlẹ̀ àlọlẹ inú ṣẹlẹ̀ àwọn ènìyàn wọn wá ń pa àtẹntí àtẹntí ọlẹtọsí pa àtẹntí ọlẹtọsí pípa ni wọn ka ogun wọn lò ọsọgbó tí ayé ti líle táwọn tó ní tẹ́lẹ̀ ọ òtúsọ gbèdé ayé ti lé táwọn tí wọn tó ń wa àwọn á ní jihadi ló dé irú jihadi ò nìyẹn ọ̀ ń jagun nítorí ilẹ̀ tó fẹ́ gbà ìlú rẹ ìlú rẹ lélẹ́yìí ẹnìkan kò fi ibi ibi gan ni ibi ẹ̀ bá ń gbé náà gbé yẹn gbóògbé bá dàn lọ gbé kò gbóògbé kò lọ gbé kútọ́ọ̀nù bí orí ogbé ọlọ́run ló ní gbogbo nǹkan táwọn táwọn àdáyé yìí. ṣùgbọ́n ìrẹ́wù sọ́ba sọ́ba jagun sí jọ́ jẹ́gbẹ́ nítorí kọlọ́n wọ́n torí nǹkan mí ìmọ̀ tẹ̀kọ́ torí ìlú rẹ̀ ogun tó ń jà torí owó torí ọlá ló fi ń jagun ìjagun rẹ̀ fẹ́ fi bẹ̀rẹ̀ ayé àwọn èèyàn kan jẹ́ títí orí òkè lè tiẹ̀ kó lè bá a fún ọlọ́ọ̀bà yìí tí wàá sọ pé irọ́ lọ pa àníyàn míì tó fi jagun àníyàn tó fi jagun rèé àwọn yẹn ti dúró yẹ tó mọ fún mi rabi di fasofi bàálà wájú ata olùdíyàfẹ náà ọlọ́ọ̀bà pa àwọn ẹ̀ta láti ẹ̀kọ́ rí ẹ̀rọ amúdọ́ bí náà nígbà wọn bá ń wọ ọ̀dọ̀ ojú ẹ̀ ní ọmọ fi gbolẹ̀ bí túmọ̀ sí pé wọ́n fa ẹsẹ̀ ní ọmọ fi gbolẹ̀ aláwọ̀ àdà lọ́ọ̀ nímọ̀ wọ́n wọ́n fà ń fàtà ikú ojú rẹ̀ báyìí yọ́n máa gbolẹ̀ lọ ìdẹ́sẹ̀ tó máa gbolẹ̀ láàrọ̀ tó máa gbolẹ̀ ojú rẹ̀ yọ́n máa gbolẹ̀ láti fi tí wọ́n pàdé nínú lọ́dà ọ̀sẹ̀dì abẹ́ ọ̀ ẹ̀jẹ̀ àwọ̀ náà láti tòkó láàrin rẹ̀. ìran mẹ́nu àkàwé kan sì yẹn àníṣe sáà tún mú àkàwé mi wá gbogbo iṣẹ́ tó bá rọrùn pé èèyàn lè torí ìtọ́lọ́run sí oríṣi ọ̀nà sàlọ́lá àlẹ́ ọ̀sán àwọn sọ pé inú wọn tí wọ́n kọ́ tẹ̀sí ògùn ó náà ni wàá rọ́jù ló ń ta alílámẹ̀lẹ̀ ẹ̀yìn àwọn àbáàmù ọlọ́gbọ́sà mi ọlọ́run tó kó sí á ní àfa mùsùlùmí àfa àtọlọ́run torí àfa àpọ̀ àfa mùsùlùmí àfa àtọlọ́run àti àfa. wàá rọ́jù ló ń ta alílámẹ̀lẹ̀ ẹ̀yìn èèyàn kan tó ṣe é fi ọkọ̀ ìmọ̀ ìmọ̀ ìsìláàmù náà ní wà á lámọ̀ ó tó fi kọ́yìn. wọ́n kọ́ alukur'an ọkọ̀ alukur'an dáadáa tó jọrọ ka ó ti bidi. bíbí baa amúdéjọ́ mẹ́lẹ̀ kí á mọ̀ ó sì yóò sẹ́lẹ̀ dọ̀ ọlọ́run ọ lójú ó fún ọ mú ó fún nígbà kò tó di ọ̀rọ̀ amọ́tò wọn àbẹ̀lẹ̀ wọn bá máa kà fún un kọ́lá fama àlùfẹ̀fẹ̀ ha kí a lọ fi ìdẹ̀kùn tí mo fún ọ yìí kí ló fi dé amẹ́yẹ lómi ìtọ́fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ gbé lórí ẹ̀rọ lórí ẹ̀rọ wálẹ̀ lórí ẹ̀rọ mo sì jẹ́ kí wọ́n mọ̀ ọ́ mọ̀ kí ló fi dé yàwó àtẹkùtà àlùlámùtò lẹ́yìn ìrẹ́ ọlọ́run mọ́kọ́mọ́ ìmẹ̀sìn wà mo tún dá lè gbé lẹ́nu tó kọ́ yìí àbí mi ò jẹ́ lágbára lé pé bí ni náà ti wá ń pè mo máa ń lọ káàkiri mi tí mo lọ mọ káwọn yẹn lẹ́kọ̀ọ́ tí ń kọ́ wọn kúrò àánì àtúndà kò sánú wa. n pe mo ma lɔ lo kaakiri mi àtúntì ìkàlù kọ́ra àánì sanu wa wa ka atunti ikalu a aani yi wɔ naa mo fi ka a kọ́ra àánì kọ́lá ṣàgá ọlọ́wọ́ sọ pé yọ̀rọ̀ lɔ pa wàlá na ka taa sí nàkàtà àlùlámùtàlẹ̀ ìmàlì lè mun. àbá kan ló ṣe wá àtìlú rẹ̀ tó gbá àwọn fẹ́ dàbí àbá yìí kẹ́mi ẹ̀sùn lọ́mọ ayé àbá yìí orí ẹ̀ lè kẹ́kọ̀ọ́ tó ọkọ́ ọjọ́ bá pàtì lulẹ̀ fún fẹ́ dàbí àbá yìí. ìdàbí àbá kan lọ́nà tó gbà dáa tí ọ̀pọ̀ náà fẹ́ máa tẹ̀sí ọ̀pọ̀ níyàwó. ìdàbí àbá àwọn tó kẹ́mi tiẹ̀ ní òtún ọmọ ayé àbá àbá lọ sọ̀rọ̀ ìfẹ́ dáwùjọ fún ìdí ìwọ náà mọ̀ ìkọ́mọ̀ rẹ nítorí bọ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ jẹ̀mọ́ mọ́sálásí lé bàbá rẹ àìmọ́sálásí lé yín ọ̀fẹ́ jẹ̀mọ́ mọ̀ bàdàn ọ̀fẹ́ jẹ̀mọ́ mọ̀ ọ̀yọ́ ìwọ lọ́fẹ́ jẹ̀mọ́ mọ̀ nígbàgbọ́n lórí tìrìtì ọ̀fẹ́ gba kọ́ńtàkì lórí ẹ̀ ọgbọ́fẹ́ bàjẹ́ àtàlájì lè forí sí inú àwọ̀ bí ó pọ̀ ní fáà sí ó láti nàìjíríà torí yìí ló fi múra ti tó fi ń hàkùrà ní. àbí ẹ̀fọn sàwùjí ẹ̀bùjẹ́ máa ń há lórí kùrọ̀ àyà torí ẹ̀ ló fi fàtìkù lẹ́yìn wọn náà sá ah, àtúkọ̀ gbẹ̀mí yìí o àwọn ètò owó ètò mùsùlùmí o. ọlọ́ọ̀bá àlejò láti fún wa láti ní nàkàtà àlùlámsà ìlmàlì yóò kọ́ ọ́ lọ́tà nítorí torí ẹ̀ lọ kọ́ ìmọ̀ yìí ní pé kí wọ́n lè máa sọ láàbá onímọ̀ wọ́n kọ́ra àtàlẹ̀ kùrán ó sì ka kùrán yìí kọ́ làwọn wà káàrí kí wọ́n lè fi dùn á ọmọ kùrán bá bọ̀ tó bá ń katara rẹ̀ ká kábẹ́ o ẹlòmíì máa mú bí wọn kọ̀ wọ́n láti ó kí n bá wọn yẹn yóò sì farabalẹ̀ dáadáa tó bá ń kí tiẹ̀ lásán gbóṣe wọ́ọ̀dù lẹ́mọ̀ wòsàn.

ọkà tí wọ́n lè fi ọ ní kọ́ọ̀rì wù ẹni tó mọ koran kà ní ọtún yẹ lè kà àwọn èèyàn ti ti wí ó sì kò sí nǹkan náà ti bá wí àwọn èèyàn lọ tó mọ òmíràn bìbí fọsọ ìta aláwọ̀ dì í hàtà olùkẹ́yà bí nà bá pa pàpà lọ sínú náà ojú rẹ̀ náà ni بعلمه لم يعملا معذب من قبل عباد الوثن وعالم بعلمه لم يعملا ẹ̀sùn lè gbé onímọ̀ ni tí ó lo ìmọ̀ rẹ̀ mọ̀hábùdàbù mi kọ́bìlì ọ̀gbà ìdìlọ́wọ́dà kí wọ́n tó máa jẹ àwọn olóòsà àwọn tí wọ́n ń ṣẹbọ kí wọ́n tó máa jẹ wọ́n yà lórí iṣẹ́ tí onímọ̀ tí ó lùmọ̀ ní ọkọ̀ dé yàrá lẹ́mdà ìdí hàn ní ọba àdìgá nílò sọ́sọ́lámù wàhálìmọ́ bí ilé mi yìí lám yà àmàlẹ̀ mọ̀àdàbọ̀ mi ń kọ́ bìbì ó bá délúwádá onímọ̀ tí ó lùmọ̀ rẹ̀ lọ́dà fún ti abẹ́ o mọ̀àdàbọ̀ mi ń kọ́ bìbì ó bá délúwádá wọ́n kọ́ fi àjẹ́ síwájú káwọn olóṣòwò ẹ̀ tó mọ̀ jẹ́ torí mọ̀ náà fi kéré tí ẹ burú jù lọ́sàrọ̀ olóòtú àwọn tó ń dúró lójú kan kọ̀ọ̀kan yẹn kẹ́kẹ́ bẹ́ẹ̀ ìwọ ń tan àwọn mùsùlùmí jẹ ọ̀ ń tan kọ̀míníìtì jẹ ọ̀ ń tan àwọn olóòtú àgbẹ̀yàn jẹ pé mùsùlùmí ni ọ láì sí mùsùlùmí. àwọn àti jẹ́ pé nǹkan òní ti ṣẹlẹ̀ tó ìgbìmọ̀ lórí ogun tó ìgbìmọ̀ lórí àtàkì á àtàkì òní ti mọ̀ kẹ́kẹ́ ju ẹ lọ́lọ́ àti àtàkì àjọ ń dúró kọ́ni àti àti lọ́dọ̀kùn sánú wọ́ọ̀rọ̀ lọ́dọ̀kùn sánú wọ́ọ̀rọ̀ kìí ṣe ìṣẹ́ rí rárá àwọn ẹ̀mí ẹ̀mí wọn ti dìpẹ̀tà ó ti dìpẹ̀tà sí ilé ẹbọ wọn kàn jó kọ mùsùlùmí ni wọn kàn jó lóko àbá ní pé ìdá àbá ní ìbí lọ́sọ̀ àbá mùsùlùmí àbá Islam lọ pàtàkì nǹkan náà wọ́n ṣe wá àbá mùsùlùmí yọ ọkọ ìmọ̀ nítorí tọlọ́mù yóò sì máa dùn nítorí tọlọ́mù ibi tí ó yìí di èyí ló fẹ́ inú rẹ̀ ọmọ wa bàjẹ́ kí o sì mọ sọ̀rọ̀ àpéjì lọ́dọ̀ lọ. àbá mùsùlùmí yẹn àbá mùsùlùmí àbá ìsìlámù kò ní í fẹ́ kí aburú ọ̀tẹlẹ̀ sáà mùsùlùmí yóò máa tó wáàtí fún wọn yóò máa tó wáàtí fẹ́mi ara rẹ̀ yóò máa tó wáàtí fún ìjọ mùsùlùmí yóò máa tó wáàtí fáwọn olórí tí èsì ti fẹ́ nú. kódà nínú ẹ̀kọ́ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọgbọ́n ọmọdé wọn gbọ́dọ̀ lọ́wọ́ olùkọ́lọ́ ni wọ́n gbọ́ tiẹ̀ tiẹ̀ ń bí ọba ti sàlàyé wọn fẹ́ ẹnu rẹ̀ lè bọ̀ bẹ́ẹ̀ ọlọ́run náà tuntun wọn gbọ́. àfa mùsùlùmí yóò máa sojú bò lórí àyùmọ̀ ti ọlọ́run tí ò ní dọ́gbọ́n tú tí ò ní jẹ́ kí bàjẹ́ ọkàn wọn. àfa mùsùlùmí yóò máa náwó yóò máa nára lórí ẹ̀sìn tọ́lọ́run. yọ ọmọ ọba jẹ́ lórí ìgbésí bí ó mú ẹ̀sùn àlúyẹ̀ wa lágbàáyé àti ibi tó náà wà bí ọ̀dà tọ́pọ̀lọpọ̀ ti ẹ̀ mọ̀tọ́ náà ń débi kan yọ wà á máa ṣe ṣé báyìí ló ti wá jókòó jókòó yìí pé ìgbésí ayé ìgbésí ayé wa Islam rí báyìí ó ní tọ́ máa ná lórí ara rẹ̀ tọ́ máa ná lórí ọmọ rẹ̀ tọ́ máa ná lórí ajá rẹ̀ tó tún máa ná lórí ọmọ àwọn ẹlòmíì ibẹ̀ lọ́ọ́ ti wá jókòó tó pé bíi sàrà ni sàrà lọ́mọ gbà lójú àwọn olówó àbáwọn sàlàkà tí gbèsè ayé dúdú kọ́ tá a bá mùsùlùmí ni ìwà sí nípa àwọn àfáàdà ìwọ náà bọ̀ wájú bá àwọn àfáàdà òbí ti yàtí sáfù àìmọ́ ti ẹ̀ máa ní ìjà àti lọ́sàn tí wọ́n kà kíákíá yóò sọ̀ka rẹ̀ nù. ẹgbẹ́ ìgbọ́n lánàá ọlọ́dà kò sàtúnṣe àwọn náà ìran kejì ní káàdì sọ̀tẹ́rà wá fi ṣe àkàwé nínú ẹtí wọn kọ́ ṣe ṣòro sẹ́fún dèmí nàìjíríà onímọ̀ tí ò lò ó tí ò fi ń lórí tọ́lọ́run ìkéké ó lórí tọ́lọ́run yìí ìgbà tí èyí ó ti bẹ̀rẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ àti òṣìṣẹ́ tí ò ló ti mú àníyàn rẹ̀ tó ọ̀fẹ́ mú àìsàn kan kú iwájú rẹ̀ nítorí tọ́lọ́run ọ̀fẹ́ mú àìsàn kan kú iwájú rẹ̀ tó ọ̀bá wa rí sí nígbà tó bẹ̀rẹ̀ wọn lókùwà tó sì wà nínú ilé ayé o sì lè kéyìn tó wà lórí ìtẹ̀mí o lè kéyìn kó o kéyìn àníyàn rẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé tó òbí wọn ti ọmọ ẹni le o lè rí ọ̀pá rà wọ́n bá lọ fàfàfà ẹ̀yìn afá ọ̀rẹ́ sáwọn bá fún wọn ọmọ tó kìíní yẹn ní làbá nù gbóò ní àwọn ọmọ yẹn ti ní ọjọ́ iwájú ọmọ àlọ́ ọmọ tó fẹ́ yà pàtàkì àbùsí yà pàtàkì ọ̀sọ́dọ̀ ọmọ ẹ̀ tágbára wọn kà lórí ọ̀bí ẹ̀ tágbára wọn kà wọn wà fà lọ lé ìgbé àbọ̀mọ́ tó ti kú rí ètò bá mọ̀ ìyá àdáwọ̀ ìjọba bá yóò ní pé ìgbàlọ́fẹ́ ti jáàmù sí ìgbàlọ́fẹ́ ti wáyé ìgbàlọ́fẹ́ ti jáàmù sí ìgbàlọ́fẹ́ ti bá sí wọ́n mọ̀ náwó ní ìtòní ńgbà kẹrin ló brilliant èyí tí wọ́n ti fún fèlì fèlì ọ̀yọ́ àlọ́ fi wọ́n wà fà ẹwà ní ẹ̀kú wọ́n wà pé èké lóríṣiṣẹ́ lọ́gbọ̀mù lọ́gbàgbẹ́ sí lọ́gbọ̀mùgbẹ́ wọ́n wà wọ́n wà wọ́n wà pẹ́lú ọ̀gbẹ́ áàtì ní kó ṣe àgbọ̀dọ̀ ṣe islamic ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ ṣe sáyẹ́nsì ẹ̀ eh, àgbọ̀dọ̀ ṣe ṣẹ̀ríà àgbọ̀dọ̀ ká fara rárá o wọ́n mọ̀ ọ́n tó kórìí kó ṣe ní fíríǹsì sáyẹ́nsì ló yẹ kó lọ sí wọ́n wà sẹ́wọ̀n àwọn ọmọ yóò bẹ́ẹ̀ mẹ́sìn ni. wọn gbogbo táwọn yìí o ṣùgbọ́n ń bolo fi tẹ̀sìn sí táwọn olórí kúkú lọ fẹ́ kó máa ṣe tẹ̀sìn. nígbà ọmọ olórí kúkú bá ṣe bó lẹ́sẹ̀ gbọ́sìn yìí àwọn ọ̀bọ̀ ní àwùjọ wọ́n mọ̀ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ náà wọ́n á di pé ọ̀rọ̀ adójú láàrin àwọn mùsùlùmí àti ẹ̀mọ́ta làfàgbé sáré ẹ̀jẹ̀ àfàgbé àwọn drop out several school students kò research page seven ìdarí ọ̀kan dàrọ́ pé wọ́n bá fọ́nrẹ́ nìkan rẹ̀ àbí ẹ̀gbọ́n tó gbélé kó ti àkíyèsí náà tó bẹ́tà jùlọ máa jẹ́ pé àtìwé àti tó òní tètè kan ẹ̀ka ké ẹ̀wọ̀n mọ̀ ẹ̀wà níyẹn. ṣùgbọ́n tó a bá bá ètò ọ̀fẹ́ àtìkù ẹ̀kọ́ kéwù ọ̀fẹ́ àtìkù ẹ̀kọ́ islam láti mú àyèmọ̀ kan kú òkun ara rẹ kó o sì di ẹlẹ́sìn bí wọn náà sì tìlẹ̀ mọ̀ kọ́ ni gbogbo ń táwọn èèyàn yìí fún náà tó ń ṣe ń lé ayé kò sí ìwọ bí wọn náà fún kówó ṣe náà o lè rí ibi mẹ́sìn rẹ kó fún jàpá o lè rí ibi lọ́ọ̀ rẹ kó fún jàpá láàbà gidi là ń sọ àbẹ́ àbá àtúwẹ̀tú ẹ àwọn ìjọ ọjọ́ ọjọ́ ọ̀gá tó ṣẹ̀ tuntun ìbẹ̀rẹ̀ kìí ṣe mi lọ́sọ̀ láàbà títí dọ́mọ ń paṣẹ rí à lọ́lẹ́kọ̀ọ́ títí kọ́lọ́ dákun kó bí a ti kùn gẹ́lórí ẹ̀ àti gbogbo àwọn ọmọ wa láti tóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ gbogbo ẹni tí ń tàn máa rẹ̀ ní àwọn mùsùlùmí. ìran kejì nìyẹn ẹni tó kẹ́kọ̀ọ́ tí ò lò ó ní àwọn tó lọ́wọ́ kọ́ ṣèṣirò fún dèbè àti ìyá wọn ni. wàrọ́jú ló ń wà sáà láhùn àyè ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tó sọ́lá mi o iná kẹta nínú ẹni tọ́lọ́ ti ṣòro ṣẹ́ fún òun náà ni èèyàn kan tọ́lọ́ ń ṣe ìgbà ààyè fún olówó lọ ọlọ́lá lọ́n ṣe dáadáa fún wọ́n àtọ́ omi ní àtúnáàtì ní máa lè kó lẹ̀ oríṣiríṣi ìran owó téèyàn máa ń ní lọ́lọ́run fún bàbá jẹ́ káàṣì ní báńkì fún bàbá jẹ́ pé mọ́tò ní gùnkan ìdálẹ̀ rí má jẹ́ pé lé ní ńgbọ̀ bá kú tán wọ́n fẹ́ sọ pé mélòó ló di tòró ń dá ní mọ́mọ́ ìyẹ̀ mọ́ orí ọ̀sán máa pọ̀ fún lórí ìrísí bí ẹnìkan tó fún àwọn àgbàlagbà ní éka mẹ́wàá éka mẹ́wàá tó ìjàmbá tẹ̀lé lórí apá kan mẹ́ wọ́n bá lọ bá ṣe àṣà ìbáraẹnsẹ ti lò jáwọnsẹ lórí tí ó lè ọjọ́ fún ìtànà àgbẹrẹ lọ́wọ́ níṣò ní dúkìá tó ń bẹ yẹn tó ń fún un ṣé bá wọlé ẹ bá rí dọkúmẹtì torí dúkìá ní ìlú kọ́nà tí fóònù mú yẹn lè ká ẹwà wọn ẹwà wọn mélòó ẹka mélòó ẹrù gbogbo ẹ̀yẹ ní àti ilé tó lé ní àti ilé iṣẹ́ tó gbé ní ẹwù tí tó èèyàn tọ́lọ́ sí ìgbà ayé jẹ́ imú fún fáwùsíyà bìí fàárọ̀fà ní fàárọ̀fà ó ní àmọ̀kú fàárọ̀fà ọlọ́ọ̀bá ní káwọn mọ̀láìkò mú wájú ìgbàlẹ̀ kì í àmọ̀ ọlọ́wà máa sọ pé mo mọ̀ sí dẹkùn báyìí fún mo mọ̀ sí dẹkùn báyìí fún mo mọ̀ sí dẹkùn báyìí fún bẹ́ẹ̀ ni wọ́n lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tí ìṣe fáwọn mi kọ́lá fama àmìlísà fi hà ọlọ́wà sọ pé kí ló fi ṣe o èwo fi ṣe o àti mẹ́tò wo ló ní lórí ẹ̀ o yóò ní kọ́lá máa ń tàrà kò sí ojú ọ̀nà kan tòṣèlú ayélujára fàkà fi ha tí wọ́n lọ mọ́ nífẹ̀ẹ́ kí yàn náwó síbẹ̀ ilá àbákù bí ha lákà àtúkọ́ tó mi mo náwó síbẹ̀ lórí ìwọ ọlọ́run mọ́sálásí tí mo kìí ṣe mẹ́ta tí mo ní bẹ́ẹ̀ tí mo gbẹ́ àti kànga rẹpẹtẹ ní bẹ́ẹ̀ ẹ bá fẹ́ lọ sí àdùbí sẹ̀fílì láì máa máa fún ọ létí nǹkan ẹ bá fẹ́ ṣe dáhùn mọ́ mọ́ sọ èmi gan wọ́n fi jẹ bàbá àjì ní gbogbo Olúbàdàn àbí gbogbo western region èmi gan yẹn fi jẹ bàbá àjì ní àbí ọ̀sán àbí àjì ní ìlọ́jẹ́ yìí lójúlẹ̀ ọlọ́run kò sí ojúkànnà kan tó jẹ́ ojúkànnà ooru téèyàn náwó sí tó máa ń wù ọlọ́run àtọ́ ẹ̀fọn mo nípìn bẹ́ẹ̀ àwọn òwú kan ọgbà tí wọ́n lọ́tọ̀ àwọn ọgbà tí wọ́n lọ́tọ̀ àwọn tálákà àwọn wà lè ní kí wọ́n yẹ kí wọ́n mọ̀ jẹun lọ ni wọ́n mọ̀ jẹun lónìí mo sì máa ṣe lò. ìwé orí ti wọ́n lọ́nà ni ọlọ́run ní kàdáfíà irọ́ lọ pa wọ̀lá tí ní àìsà níbi kọ́ọ̀là ó wà jẹ̀wọ́n adóni. ìjọ wo fi ṣe ilé pé kí wọ́n mọ polówó rẹ káàkiri polówó rẹ káàkiri pé ọlọ́rẹ ní ọ torí ẹ̀ lè ṣe torí òṣèlú tí ń bọ̀ ìjọba ẹ̀sìn haúfà mílẹ̀ kò torí ìjọlọ́ torí òṣèlú torí káwọn èèyàn lè jù kádídéètì ẹ̀ kó lè torí kó lè bá lágbára ní òṣèlú àti tọ́jú àti tọ́jú wọ́n mọ̀ jẹun tó lù wọ́n mọ̀ jẹun tó lù àwọn náà yóò dìlù bí òṣèlú bá dé. kì í ṣe pé òfin fúdọ̀ owó tọlọ́run ló fi lọ sí pàkọ́dé kéyì wọ́n sì ti sọ bẹ́ẹ̀ náà wọ́n ti kígbe rẹ̀ ọ̀làwọ̀ ọmọ fáwọn yẹn ní nǹkan fún mọ̀ òmìnira bìí fọ́sọ̀ ìgbà aláwọ̀ di fún mọ̀ olókè ẹ̀fìn náà ọlọ́sàn-án wọn ọlọ́ọ̀bà yìí fún abúláyíká tí wọ́n máa wọ́ lọ ojú rẹ̀ wọ́n máa wọ́ bí wọ́n fojú gbolẹ̀ lọ sí yóò gbé nínú àdìsẹ́ wọn sọ ẹ̀ mùsùlùmí ẹ bá kò sọ àdìsẹ́ ọ̀fẹ́ tẹ̀lé lẹ́nu nínú àdìsẹ́ yìí a lè fi túláàsì ní kéèyàn kọ iṣẹ́ mọ́ fún ọlọ́run kó ní ikhlas láti ní ikhlas nítorí ọba fẹ́ ṣe àbí nǹkan ọ̀fẹ́ gbójú lẹ̀ tó ṣe torí pé àtúrò àfààní kéèyàn gbé nǹkan ìbílẹ̀ nígbà tí èèyàn ṣe nǹkan náà iṣẹ́ lè nà nínú ìṣẹ̀lẹ̀ àná nítorí ọba fẹ́ ṣe níṣẹ́ àti nítorí ọfẹ́ gbójú lẹ̀ láìsí kó jẹ́ pé torí tọ́lọ́mù nítorí ṣe wọ́n ti ń torí ìfẹ́ nù má ṣe torí ẹlòmíì ẹ̀yìn ọlọ́ má ṣe torí ilé ayé kó lu ara kọ́ máa múlẹ̀ lóko tí gbogbo wàhálà tó yẹn ṣe kọ́ máa jẹ́ pé wà jọba ló wà ní kíni ní ládàbẹ̀ wọn ti dàgbà ọdún fún wa tó yẹ ti àjẹyàn torí pé èèyàn bí ọlọ́run fẹ́ ni àlejò ọ̀sán ọ̀la àríwọ̀sálà nínú ẹbọ tó máa bẹ̀rù ti fáwọn àdúgbò náà wọn náà lẹ́bọ kékeré ilé ẹbọ kékeré àbí ẹbọ tó fara pamọ́ náà jẹ́ ríyà oní ẹ̀kọ́ jẹ́ kí alẹ́ àrùn kọjá tó torí èèyàn torí ẹ̀sìn kẹ́kẹ́kẹ́ ló ti sìn kátì ìdẹ́torí tọ́lọ́ tọ́lọ́ ní wà máa omi irú ìlà àdìyá àbùdùlá àmọkùlẹ̀sì yìí nàlà òdì nàfẹ́nàfà àwọn yẹ̀wùdí àtàwọn nàṣọ́ra kò sí ìgbẹ̀kọ̀ tá a pa wọn lábẹ́ tó wọ́n máa ṣe lórí àlámọ̀rí ẹ̀sìn wọn àti kí wọ́n máa ṣe ọlọ́ mọ́kúlẹ́sì ìnàlá òdì nàfẹ́nàfà kí wọ́n pọ̀ ẹ̀sìn mọ́kọ́ńtọ̀ kó má jẹ́ torí kẹ̀kẹ́ mi wọ́n ti yàtọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn fúnẹ̀fà táàdù tọ́ táà ní lọ síbi wọ́kọ̀wọ́kọ́ aláàbìláàní dínú lọ́kàdì ètí ẹgbẹ́ lò ẹ̀sìn tó bá mọ́ tí yẹn torí tọ́lọ́ nìkan sí ní ọ̀jẹ̀ tọ́lọ́ tó bá jẹ́ pé torí nǹkan mí ló fi ṣe kò ní jẹ́ tọ́lọ́ ìwọ́tọ̀ náwó nu mọ́sálásí tó ń fowó àjọ alẹ́ nítorí kí ló fowó àjọ alẹ́ nítorí tọ́lọ́ ni ṣé tọ́lọ́ náà ní ẹ bíra rẹ̀ léèrè ìwọ àfáàtò ni wọ́n máa mú wàjú àwà ṣé torí tọ́lọ́run bí ni wọ́n máa mú wàjú àwà ṣé tọ́lọ́run náà lọ́wọ́ ẹbí tí ń bọ̀ bá gbàgbà àwọn yẹn bá ń bí ọ̀dá àti ọ̀bẹ sí wọn bá sábà àwọn yẹn kẹ́sì gbogbo pé wọ́n sábà ṣe ìṣòdúgbò ẹ̀fọ́ àwọn arígbọ̀n lábẹ́ àwọn oúnjẹ ń bẹ̀ orí àmàlà tí wọ́n ń fún láti rẹ̀ yọ̀ọ́ bàjọ́ bó ṣe tú ọ̀bẹ ní kò lóòsì ó tó kúnlẹ̀ wo ojú mẹ́jọ ní ìjọba àṣùwà ìjọba ẹ̀yà ìjọba tí wọ́n fi ìjọba ti di ẹ̀yà one thousand ló gbírígbí àdá lọ ṣiṣẹ́ kó rí three thousand ìtumọ̀ ọ̀tọ̀ ọ̀fẹ́ já sósì òun sì kírun fún wọn ó sì dájú alẹ́ lànà ó lọ sí lè pé olówó kan kọ́rin sí tòsí ní ọba yẹ bí one thousand lẹ́ẹ̀kan àbẹ̀ yẹ two thousand ó lè fi kún àwọn. ó sì nígbàgbọ́ pé kí wọ́n mọ̀ sí lọ́dún ló ọgbọ́dọ̀ jẹ́ tó gbogbo tábà ṣe nítorí sọ́lọ́ ni àní kéèyàn mọ̀ fún ẹni tí ẹ bá rí pé òsì ń ta tálákà ni àní mọ̀ fún lówó ṣùgbọ́n ẹ má lọ má dùn á àgbà òní ìdìbò ọ̀sẹ̀ tó ń gbowó kan lórí ẹ̀ káàkiri ọmọ fún yẹn lẹ́bùn o lè fa àfa o lè fẹ́ dé ìsáàfa e kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sẹ́pẹ́rẹ́tì ẹ̀ ẹjọ́ ojú lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀sàdúrà fún mi ṣe àdìgbò ẹmú wà dùn àwà nítorí kí ni owó kí ni tààlà fẹ́ fún tí wọ́n lọ ń gbàdúrà yìí kódà mo fi sàrà àdúrà fún mi jẹ́ sàrà àdúrà ẹ̀tọ́ bá wù lẹ́nu fún ọ̀fẹ́ ti sàrà ní ẹ̀mí ọ̀sàdúrà kọ̀ ọ̀sàdúrà yóò ṣe sàrà àti yóò ṣe ẹ bá ti rẹ̀ tọ̀ sí sàrà náà lè yóò ṣe fún mi àwọn olùsílẹ̀ ilé ìtàlákà yìí wọ́n wá ti ájókòó ń jókòó yí pé olùsílẹ̀ ọmọ sálákà lọ́mọ káwọn èèyàn máa mú wájú ọ̀wà fún ọ bẹ́ẹ̀ náà sì nínú àdébì yìí ẹ̀rí pé a gbọ́dọ̀ jìnà sí tí a rí ní alẹ́ àwò ìtumọ̀ náà ni pé kọjá pé nítorí èèyàn kan lòbí ń ṣe nǹkan àti wọn lè rí ọ àti wọn lè yìn ọ kódà bọ́ bá ti ṣiṣẹ́ nǹkan torí ìtọ́lọ́mù ebi tẹ́ ti gbogbo ojú máa jókòó tí ọmọ ànábì adámọ̀ máa jókòó tí lọ́rùn sí ni nígbà tó bá ti ṣiṣẹ́ nǹkan torí ìtọ́lọ́mù táyì ọgbọ́ ìjẹ́ pé gbà tọ́pàá tó wá máa sọ fún àwọn èèyàn kó ṣe torí tí wọ́n lè yẹ̀ lórí ṣíṣe rẹ̀ ní ó tó bá tẹ̀ jẹ́ iṣẹ́ tó ní ọ̀sẹ̀ ní àsùnmọ̀ àríyá òní pé ojú wọn báyìí ló ṣe ń ṣe kí olè máa yẹ̀ àsùnmọ̀ ó ti ṣe ọ̀rẹ́ bí nítorí tọ́lọ́ kí wọ́n lè bá yẹ̀ pé ah, ọmọ ìgbìyànjú ọwọ́ àtẹ̀yìn ọmọ mọ̀ ti bọ́ ní ọ̀rọ̀ ah, lálẹ́ àmì ẹ̀rọ àti náfìlà ti mọ̀ yẹn ọwọ́ fọ́tí ọwọ́ fọ́tí aláàgbà lọ́wọ́ fọ́tí náà ìyún ìdẹ́gbẹ́bọ̀ ránì ti mọ́ka lóṣùgbọ́n mẹ́fà ni kí wọ́n lè yìn kó ọmọ ìgbìyànjú bí ọ̀rọ̀ gbogbo ládàá tó gbà lórí ti ń gbà tó ní kankan láyé bí àná ọdún dá púpọ̀ sáà nù wà ó wà á mọ̀ sí o ṣùgbọ́n tó bá tọ́ ń sọ tẹ̀kọ́ sísọ àǹfààní ní ìpinnu yàtọ̀ mọ̀kọ́ ọ̀sán torí pé kún ó lè rí ọ àti kún ó lè yìn ọ ládàá rẹ ti lọ́nà àtọwá tuntun bá lọ́sọ̀ ọlọ́sọ̀ lọ́n gba túbà rẹ. bẹ́ẹ̀ náà sì látara àdéhùn yẹn á lè pé ìyà tó le ìní ń bẹ fún ẹni tí bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ẹni tí ń ṣe tí a rí ẹni tó ń ṣe nǹkan torí nǹkan mí lẹ́yìn ọlọ́run látara àdéhùn náà. a rí gbogbo ọlá tí ń bẹ fún jihad bó ṣe pọ̀ tó nínú àti hadith ọlá tí ń bẹ fún ìmọ̀ àtó mímọ̀ bó ṣe pọ̀ tó nínú Kùránì àti hadith ọlá tí ń bẹ fún nínáwó sójú ọ̀nà àtọ́lọ́hún ọ̀nà àtọ́lọ́hún bó ṣe pọ̀ tó nínú gbogbo ẹ̀ dúró lórí pé kí wà ló ká mọ̀ nígbà tó tọ́ ọ bá ti sori nǹkan ní ìṣe ogóṣe ẹ̀kọ́ tiẹ̀ àkọ́dìmú náà ìlànà àmìlú mi ní àmàlí ọjà àlìná bàbá àmàlúrọ̀ àwọn káfíìrì ogóṣe wọn tí wọn bá ti òtú bá ń tẹni láti fi yá mọ̀ bí ewu gbé yẹn kàn búrú ni. ìwọ náà sọ bá ní ni ọ tó ń torí nǹkan mí nítorí ẹlòmíì ṣe nǹkan nítorí iṣẹ́ àríwíṣẹ́ nǹkan nítorí iyì tó rí bẹ́ẹ̀ lórí nǹkan wọ́n ní wọ́n máa dá oúnjọ ìwọ́n náà wà wọ́n kò ní kó láì ó ti fọ́ kẹ́kí pé one thousand lọ́ní lágbára o lọ́wọ́ kò ní kó láì wọ́n pé ìwé fi one thousand yẹn wọ́n gidi fi two thousand three thousand yẹn wọ́n lọ ronú lẹ́yìn gbòde lẹ́yìn àbájọ náà kéde gbogbo gbogbo yẹn ni o. <laughs> ládàá rẹ ti lọ fi o ọsọfà ara rẹ omi àjẹrà rẹ lórí òòlù òòlù lágbára five thousand òòlù ní ládàá wájú ọlọ́run ó tún ti gbẹ̀dẹ̀ tọ́lọ́ wọn bí ọdún ìyá ìgbé àmọ́ sọ́dọ̀ tó wọ́ lọ́wọ́ ọ̀nà five thousand jọba ìlú five thousand lórí kíni ọmọ tó lọ sí nígbà tó délé tán ọmọ tó sọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sí ni ẹni wọ́n lọ́wọ́ ọ̀nà five thousand lọ́sán lórí lèmi ọlọ́wọ́ ọba àwọn ẹbí ná five million bí ná àwọn dàmú wọ́n jẹ́ àṣàṣe dànù wọ́n jẹ́ àṣàṣe dànù gbogbo tí wọ́n bá fẹ́ jẹ́ tí ẹ̀ bá ń ṣiṣẹ́ rẹ̀ kó tó máa sá gbogbo tí wọ́n bá fẹ́ jẹ́ nínú tí wọ́n bá fẹ́ jẹ́ náà ní kí náà ní èrò kan ìgbọ̀mọ́ lọ iná ní ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ìjọra ẹni lójú gbogbo àwọn tẹ́lẹ̀ má bá fẹ́ ni ìgbọ́dọ̀ mọ̀ sá fún ẹ̀rí bíi àdéhùn mi tó tún wá lórí pé ọlọ́run bá àlejò ọlá yóò fi ìṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò fi hàn jọ̀ ìdàlẹ̀ ìyá àmọ́ tó ní ó ti gbà tó bẹ́ẹ̀ ni èrè ọlọ iṣẹ́ òun ni olóńṣe. iná ẹni tó wà ní sọ́yìn muslim bákan náà látọ̀dọ̀ àbúkù rírà ó ní ọlọ́ọ̀bà àlejò ọlájọ́ ìdàlẹ̀ ìyá àmọ́ òun gbọ́ lọ́dọ̀ àníbi wà sọ́lá láàrin òṣèlá tó ń sọ pé ọlọ́ọ̀bà àlejò ọlájọ́ ìdàlẹ̀ ìyá àmọ́ yóò máa sọ yí pé yabuna ádámà màrí túfàlà ń fẹ́ ìdí ní làkúà àdéhùn kùdí sínú yabuna ádámà eré ọmọ ànábì ádámà màdìtù mọ́mọ́sá ìsàn fàlámtò ìdí ní fàlámtò ibini, ní òṣùwà òṣùwà sí mi. ẹ fàlámtò ìdí ní ọ̀wà sí mi. ìyá adáfẹ́lì mọ̀rí níyàn lọ kálá ìsàn ìjẹ́bẹ̀ tó a jẹ́ sáájú ayélujára ìlọsùn ní wọ́n pa àlè ìyá àdá àlè ìyá àdá yẹn kí ní ìdènà. قال يا رب كيف òòdò يقول لي الله ọlọ́run لي yóò ti wá sí ọ ìyẹn ni pé ọlọ́run pàtàkì fún mi ọlọ́run palówó fún náà wà gbà bóòlù òun yẹn ti lọ́kùn lọ kọ́lọ́ mi bọ̀ rà dé lọ kọ́lọ́ mi padà wà ń bọ̀ ó bóòlù ó ti àtẹlẹ wàá ń ta rọ́bù mi ìwọ ọlọ́run sì ni ọba tọ́jú ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá kọ́ ọlọ́run bọ̀ sọ pé. àmọ́ alimta ní abúdí fúlànà màrú. ṣé ọba gbọ́ pé ẹrúsìn mi ẹrúsìn ọlọ́run lágbájá ọ̀sá ìtàn fàlámùtà ọdún òsì lọ kí kọlọ́bẹ̀ wò. àmọ́ àyíǹta ànẹ́kàlá ọ̀sà sọ́ọ̀mù yìí pé tọ́ọ̀bá lọ bẹ̀ wò lásán ní ìndà wọ́n fi mi ọlọ́run yìí àfa àmọ́tọ́láṣí pé alọ́mọ yóò kó àwọn pé alọ́mọ ọkọ̀ ogun àwọn bí kò lẹ́yìn rẹ̀ mìlítà lè fi yọ̀ǹpẹ̀ lágbájọ́ wa ìjà lọ bẹ̀rù ọ̀sà ìsàn owó tí ó sì lẹ́yìn mú yọ̀mọ̀ yọ̀mọ̀ yọ̀mọ̀ kọ̀ọ̀kan owó yá ah, ó yí wọn ju àìlọ́tẹ̀lẹ̀ <laughs> lọ́kọ́sà ni. sọ àǹfààní nìyẹn lórí gbé agbọ́dọ̀ lọ anáwó ẹ̀mọ́ tó gbogbo àti gbé aláìsàn wò lọ́mọ ìyá wa mùsùlùmí

rí ọmọ yìí bó ṣe ń pè ní lọ́wọ́ agbátọ́ náà kò gbọ́dọ̀ ti tẹ́ rẹ̀ ṣe ṣàhádà ọmọ bá wo bàbá rẹ̀ báyìí bàbá rẹ̀ sì ṣe mùsùlùmí yẹ̀wù bí mi ó ní àti ìrẹ́bẹ̀lẹ̀ kọ́ ọ̀sìn tẹ́lẹ̀ ìbálẹ̀ nítorí pé àìsàn kì mọ́lẹ̀ tó ń sún pé ó mọ̀ sí ti kọ́ wọn papòdà ẹ̀sì ẹ̀mẹ́jì náà sí olùgbìlá ìlà ìlà ọlá ọ̀hánà tó ṣe wọn. ọjọ́ mi ti yan jágbọ́n náà báyìí ẹ̀mẹ́jì náà sí. torí pé ṣètò ti mẹ́lẹ̀ ọ̀rẹ́ mi tí ò ní fẹ́ kó rí tí ò ní fẹ́ kó sórí iye kó láyé. bí àwọn èèyàn wà fẹ́ nìkan ló mú rìpọ́ọ̀tì kan àfihàn kálù ibo yìí kristian family mu ẹ̀gbọ́n rẹ̀ lójóbìnrin wa fẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ tí wọ́n á rí ìsúnmọ́ family yìí obìnrin yẹn ó ti ń rí ẹwà islam bí ẹbí obìnrin sálàyé bó ṣe wo náà ní kó n fẹ́ gba ìfà so ní àwọn ọkùnrin gbà tí wọ́n mú pẹ̀lú dáadáa mẹ́ta tó fẹ́ ṣe ń dá àwọn adájọ́ sí i láti sẹ́rímọ́nì láti ń jẹ láti pẹ̀lú báwọn ẹ̀sìn ní oṣù bí a ṣe ń dàgbà ní àṣàbájẹ́ lọ́wọ́ tó wọn lè fi gbé tó ń mú sọ́tò náà gbẹgbẹ́ ìgbà nígbà ní ẹjọ́ wá sí tó wá sí káwọn wá sí àbíyábá ti dé nìsín àwọn wá sí táwọn sí bó ṣe dábẹ́ lọ. fatiwa wa dé ṣe islam kù sí àti ìlú islam ẹwọ kan èyí máa fi nǹkan bá ń palẹ̀ èyí ó sùn aláìsàn ó máa pe èyí máa pe ṣáádà èyí máa pe sílẹ̀ ni. ọlọ́ọ̀bà àti ìṣẹ́ ọlọ́ọ̀ni ìrẹ̀ ọmọ ànábì ádámà mọ̀sá ìsàn òsì wá sí mi lórí ọlọ́run kò ní ṣe kí ọ ọmọ fi lágbájá ẹrú sì ní ọ̀sá ìsàn ni òsì lọ́ọ́ sí nígbà ọmọ fi tó bá lọ sí ọ́ bẹ́ẹ̀ mi ọlọ́run tún ní yábùnà ádámù ìrẹ ọmọ ànábì ádámù nítorí náà ìyá mi ọlọ́run ọ̀sọ́ wa o. ìṣẹ̀tà amútúkà fàlámùtù tì ń ní èmi ọlọ́run fún ọ lóúnjẹ jẹ òòlùwé mi lóúnjẹ. kọ́lá yá rọ̀ wọ̀kẹ́fà òsìmọ̀ wọ́n ń sáwọn gbọ́dọ̀ àlẹ́mi. bó mo fẹ́ fún ọlọ́run lóúnjẹ fẹ́ kí wọ́n fẹ́ràn lọ́lọ́run tó yẹ pé ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá lómìnira. kọ́ọ̀ yọ wá sọ pé àmọ́ àlìmúta annahu stẹ̀sà amaka àbùdí ìlànà fàlámùtù sí ìmúhu. ṣé wọn náà wà mí pé ẹrú sí ìgbé kan ó sì sọ fún ọ pé ẹ̀dá kan fún lóúnjẹ ebi ń pa wọn fàlámùtù sí ìmúhu kò sí fún lóúnjẹ. ọkọ̀ àwọn sòtọ́ lọ́jà owó ni ẹ̀ka tí wọ́n sọ náà ẹ̀rọ ní ń pa ẹ̀ bó ṣe ní ìnáwó ẹ̀yà ń gbà wọ́n ti gbà kó náà ló ṣe wọ́n ti kó ṣe ń kiri wọn kó ṣe àpò. àdéhìí kan bẹ táwọn ìṣòṣà àtọkùn máa ń sa àlàfún bí lá ìbàdàn nígbà bọ́lá ń bẹ̀rẹ̀ sínú ẹkùn ní nǹkan ẹkùn lè jówó ó lè jẹ́ nǹkan mi ó pè wọ́n wà pé ẹ̀ kúkú ṣèṣe lánàá nù bó ṣèṣe ń jẹ tánẹ̀ títí máa gbàgbà àti mọ́sáájú náà àti kí mọ́sáájú náà tó ní ìgbẹ́ náà ó náà mọ́ bá ń bẹ̀. ẹ ń bá ń fi yòó wá ọrọ̀ ibi dandan ọlọ́run ti wà lórí ẹ̀ lọ́tọ̀ èsì ìwọ ló ṣe yùn tó wáyé sí kọ́ máa káàkiri ọlọ́run sì ti ọ̀rọ̀ ìgbẹ̀lú fẹ́ ṣe ìgbésílẹ̀ sí kí ọlọ́run bẹ fún lọ́tọ̀ lórí mi tòkọ̀ á kàn ọ́ torí pé sọ́bá àwọn ojú wọn ẹni tó ní bùkátà tó tọ́ ó fojú fojú ẹ̀ náà tó ní mọ́ bẹ́ẹ̀ tó sọ́bá fún lájá tó rí bẹ́ẹ̀ kódà yẹn ní sẹ́fì kọ́kọ́ sí ọ̀nà ọlọ́run ó yẹ pé ọlọ́run ti wọ yìí ò ní kú kékeré wọn orí ìgbàgbọ́ òdodo ló àgbọ̀yé tó wà ní àdéhùn yẹn èèyàn àmọ́ ṣe tí ò ní kàdí tọ́lọ́ fi torí ẹ̀ torí àṣẹ gbogbo ẹ̀ tí ó torí ẹ̀ tó wà jẹ́ náà ìyẹn gbogbo ní kú kékeré ìyẹn ti lè sọ̀rọ̀ mí àdúgbò lè fi sí mi ìdí ọ̀bọ̀ sínú ìbínú ọlọ́ lọ́nà torí ẹ̀ pé iná ni wọ́n yọ ọjà ní ìpè ìgbà àbílẹ̀ àgbókù mùsùlùmí lọ́nà òkòlì ni. tẹ́lẹ̀ jẹ́ pé àwọn nǹkan yẹn chance ni ìbálẹ̀ ìpè ìgbàdà tẹ́lẹ̀ bá tẹ̀lé bí àgbókò ẹ̀ kan títí láńgbè àti lágbára kọlọ́ńdà kọ́ máa fún àlọ́wọ́ kọ́ máa fún àdáadáa sí ò láti tójú ọlọ́run lánàá ọlọ́run ti dé ọ̀rọ̀ àwọn ti lágbájá ọ̀sọ̀rọ̀ oúnjẹ lọ́wọ́ rẹ òògùn ló ń jẹ àmọ́ àyíǹta ànínàkàlà àtàǹtà wọ̀jẹ́ta dálíkà nìyí. sọ́ọ̀mù tó tọ́wọ́ fún lóúnjẹ nígbà náà nígbà tó béèrè ẹ̀sán rẹ̀ ọba wọn bá ń ọ̀nìyẹn ádámù ìrìn ọmọ ànábì ádámù ìtúkà ni mọ́tọ́rọ̀ omi lọ́wọ́ rẹ̀ tó fún mi mú kò fún mi lómi ọmọ ẹ̀dínyàn tó yá rọ̀ kéèfà àti ìkàwà ń darọ̀ gbòlẹ̀ àlàyé gbóò ni mo ti lè fún ọ lómi mú tó jẹ́ pé wọ́n lọ́ọ̀bà àlejòlá ó ní ọba tó ń tọ́jú gbogbo ẹ̀dá lónìí náà ọlọ́ọ̀bọ̀ wa sọ pé ìtẹ̀sọ́ abúdí fúlánú falamtẹ́sì lágbájá ẹrú sí mi tí kò béèrè nǹkan mú mu lọ́dọ̀ rẹ̀ ń jọ kiri àná ọmọ ọmọ lọ sí ọmọ lọ bí ẹ̀rọ kú lọ́dọ̀ rẹ̀ wọlé ìdìbò ọmọ di omi kú lọ́dọ̀ rẹ̀ yóò ní pamí bímọ. àmọ́ ìnáka lọ́wọ́ sàkẹ́ ìtàbí wọ̀jẹ́ sàdá àlìkà ẹ̀yìn tí ọmọ ìpínlẹ̀ ọba fi lé fún lómi mú ọ̀ládàá rẹ̀ ọba kò sí ìtumọ̀ sí ọlọ́run balẹ̀ kẹ́ láńjọ́ fi náà ṣì yá mọ̀ gbogbo opportunity tó fún wa ìrọ̀rá tó fún wa téèyì òjò àbólù lọ́nà sí ọlọ́run tó ka mú káàdùn fún ìjọba ìyá mọ̀ láti sọ pé rọ́bà náà látòkùsí náà yá ọmọ ní kéyà mọ̀ sí ilé ọlọ́run láti mọ́jọ́jú tí àjọ ìjọba ìyá mọ̀ kọ́nà kó sàmójú kúrò fún wa ìdábà ṣe tó bọ́ sí déédéé kọ́nà kó gbà lẹ́sìn fún wa ìdọ́bà kú dé káàdùn kọ́nà kó sàmójú kúrò fún wa lórí rẹ̀ lẹ́yìn ìgbà náà láàbà àkọsí agbárin míì tó náà ní aṣòro òdòbílẹ̀ ìsáàdì tòótọ́ láàbà ìsáà láàbà ìṣirò àwọn ẹlẹ́rìí tọ́pọ̀ wá wà lórí iṣẹ́ yẹn tààtàn ọ̀gá gbogbo ẹlẹ́rìí tí ọ̀sẹ̀ ẹlẹ́rìí ní ilẹ̀ ní ẹ̀mọ́ náà lọ́lọ́ náà pẹ́lá ọlọ́run sọ fún wa sọ́ọ́tà aláìmọ́ aláàmà sàmàlú ní wáyà ninety eight ọlọ́run ọba ń tẹ̀ ní gbogbo ń tẹ̀ ṣe ń gbéra ní gbogbo ń tẹ̀ ṣe ó ń rí gbogbo ń tẹ̀ ṣe pátápátá. inú sọ́wọ́tò nìsa àyà thirty three ọlọ́run sọ pé inna Allaha kana ala kulli shay'in shay'in shahida dájájú ọlọ́run ọba ọmọ gbogbo ń tẹ̀ pátápátá tí ò sẹ́kù. lẹ́yìn ọlọ́run bá àdìkì ọlá tọ́jú olówó wa tọ́mọ gbogbo nǹkan fínífíní tí ò sí èmi ti bẹ̀ ọlọ́run tó wá ní ẹlẹ́rìí méje ní ìlẹ̀wọ̀n àdájọ́ adáwọn lè rí méje ní ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́ba ní lágbájọ́ ọmọ lágbájọ́ ẹlẹ́tọ̀ọ́ sínú ẹ̀dá yóò mú ṣùgbọ́n màá mọ̀ sí pótókò yẹn kalẹ̀ ṣùgbọ́n àlùfẹ́ ṣe káàrin rèé bẹ́ẹ̀ ni lè káwọn náà mọ ọkọ̀ ṣe mú ṣe sí ní ìyá tabalanti administration wọ́n máa kàkà pàtẹ àyè kọ̀ọ̀kan wọn dá nǹkan àwọn èèyàn kan máa bú ọgbẹ́ à ẹ̀rọ àwọn èèyàn nígbà wọn fi ń pe Buhari ní president bóyá wọn fi ní ajagunfẹ́ yìí. àyà pàtẹ wà ajagunfẹ́ yìí wọ́n yẹ wọ́n pe kó a democratic ìbò ẹ̀yà àti ajagunfẹ́ yìí ṣe fún kẹ́hìn tí wà ní òṣèṣì rẹ̀ eré <laughs> eré eré eré eré eré eré orí ìtàgé tá à ń fi lé ayé nu tójú kálukọ wa ńlá bàtà lè fi àwọn bàjẹ́ lábẹ́ ẹ̀ má dẹ́kun fẹ̀yìn tí wọ́n ti gbé orí ìfẹ́ gbèsè tí ọ̀ wá dáa ju ẹjọ́ ọ̀dà fẹ̀yìn ìdìbò ń dẹ sí pé dẹmọdẹmọdẹmọ tápò sí nǹkan tí kún sí. ẹ̀rí ọkùnrin ní ẹ̀rù kò fẹ̀yìn níta ara ọmọ ìdẹ́bí fẹ́ẹ̀ tí ń ṣèjọba lọ tọ́nà ó fi lé ìlànà ìkẹ́ àwọn táwọn ọ̀rẹ́ ọmọ ìdẹ́bí gíláàsì ẹ̀rù gba irú kírìmù wọlé á ní obìnrin ẹ̀pẹ́ bí o sì bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó bọ́jú bí o lè kó tó di kó tó dì mú kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àmùjá àmì yà ń sàn lára rẹ̀ tó ń dúró de lówó tó ọwọ́ abọ́jú o sì lọ́wọ́ dà láwọ́ máa dán gidi gbà <laughs> gánà ọ̀gbẹ́lá ó ní sọ̀rọ̀ bí wọ́n ṣe sáàbù ọ̀sẹ̀ ló jẹ́ pé wọ́n gbé fún wọn ó ti fáànù fáànù lọ́dọ́tọ̀ ìyá kan lọ́dọ́tọ̀ gbà ní ẹ̀gbókù kalẹ̀ ní ìfẹ́ adẹ́nudùlà. ìjọba tí wọ́n rù sí bí òde sùn lálẹ́ tí tó ń gbó jẹ́ kí lọ́sẹ̀ tó rọ́bì ọlọ́ àyè. ìjọba táwọn èèyàn ń ṣe tí wọ́n gbádùn tí wọ́n máa ronú lọ́sọ̀lọ́sì kéèyàn fi ìjọba ilé ìgbẹ́jọ́ wà bẹ́ẹ̀ mo wá ń ṣe mo jí gẹlẹ́sẹ̀ bí olówó. ọlọ́ọ̀bà àlejòlá yàtọ̀ sí bí ó jẹ́ ẹlẹ́rìí lórí gbogbo táǹsì ọlọ́ọ̀bà àlejòlá yìí náà ó tún wá mú ẹlẹ́rìí méje gbáko lórí ọmọ ẹ̀dẹ́ mi. alákọ̀ọ́kọ́ náà làwọn màláíkà ẹlẹ́ẹ̀kejì làwọn ànábì ọlọ́run lórí àwọn àlùmọ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹta iná ni ẹ̀rí sànàbí wa sallallahu alaihi wasallam àti àwọn ìjọ rẹ̀ wọ́n ó lórí àwọn ìjọ tó jọ lọ ànábì ọlọ́run jíjẹ́ o ẹ̀yin lẹ̀ tẹ̀lé o àwọn kan tó fi tẹ̀lé rẹ̀ o. ẹlẹ́ẹ̀kẹrin tákàdá tọ́lọ̀ ní káwọn mọ̀láìkọ̀ ọmọ ọkọ̀ nǹkan sí wọ́n tún gbé jáde ní ọ̀gbìn àlìkí àmà iṣẹ́ ọmọ ìkarùn oríkì ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fi ṣe gbogbo ohun tó ṣe gan onóòtú máa sọ̀rọ̀ níjọba ìdí àmà tọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ pé àríkẹ́ máa di àjọjẹ́ ní ẹ̀rọ ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ilẹ̀ ẹbí tó ti dẹ́ṣẹ̀ àti tó ti ṣe dáadáa àwọn ẹ̀yẹn náà máa jẹ́ ìlú ọjọ́ ìgbà ìdí àmà láti níláìsí ẹ̀rọ ní ti àgbéyìí tí ẹ̀ bá tí òun nìkan kì í ti dandan kó sí kú òun bẹ́ẹ̀ tó kìnnà yẹn bí lọ ìdíjà tó sí kú òun bẹ́ẹ̀ èyí ti dẹ̀sùn náà ló kó sí kú òun bẹ́ẹ̀ lọ bòmí wọn kò sí oṣù ọ̀bádà yẹn yìí pé kí bomi inú oṣù sẹ́yìn fún ọlá ìyá ìlànà ìsàkàrọ̀ sọ pé látẹ́jẹ́ àdúgbò yóò dàkún ògbò ọ̀rọ̀ ilé yìí tẹ́ gbé ẹ má sọ ti sàárè o sàárè ìdìbò ẹ máa rìn náà bílà ẹ máa kí òun lè yín náà ẹ má sọ ti sàárè torí sàárè kò sí náà bílà wọn kó lè jẹ́ pé inú ilé yìí ló tún máa tẹ̀lé fún yín níjọ́ bí lẹ́yìn tí a mọ̀ wípé ọ̀wà ní ẹni ilé ìbàdàn lọ́dọ̀ ọ̀hún. bàbá ìjẹ́ pé ilé tiẹ̀ ìjẹ́bùsẹ̀ náà ló ń ṣe ń bẹ̀ ẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ ìgbàlè tí a mọ̀ fíìmù òhù nọ̀mọ́ wo oní ọmọ tẹ̀lé pé a ah, fi ní ibi orí òun ló gbé tẹlifíṣàn dé tó fi mọ gbogbo sátáláìtì lọ́mọ wo àwọn tí ń bára wọn sùn àwọn tí ń bó jẹ́ pé ògùn ifá náà ní yóò ṣe bílẹ̀ òun ló pé tí wọ́n máa fi ògùn mẹ́sàn-án mẹ́wàá ti Ṣàngó nínú ilé rẹ̀ ó sì tún kakura ní lẹ́gbẹ̀ẹ́ kan ibi tó ti kakura ní ọ̀dọ̀ ọmọ kakura ní ìbí o ibi tí a ti ń pe ògùn Ṣàngó tí a ti ń fi mẹ́sàn-án mẹ́wàá tó gbé ta ẹgbẹ́ àti onáwó ìjọba ibi tó gbé sílé o tí a fi ń fi ògùn tí a ń kó Ṣàngó àwọn ọmọ yẹn ọmọ rẹ tó ti há pa àwọn ọmọ rẹ tó ti há ọ̀pọ̀ tí ọdún máa ń gbé pè jáde ọmọ ọdún tí òṣèré máa ń gbé pè jáde lẹ́nu yóò sì máa sọ. ọlọ́nkọ́ sàánú wa bàbá ní tẹlifíṣàn nǹkan ńlá ló ti mú lọ ìjà olójú méjì ló ti mí lẹ́wọ̀ àbí kó jókòó tì tó bá ti fẹ́ẹ́ ti ṣe kúlẹ̀ ọgbà tẹ̀sán ara rẹ̀ ẹ̀ tẹ́ wọn tó. àbí kó ti wá káfẹ́ẹ̀tì oríṣiríṣi káfẹ́ẹ̀tì oríṣiríṣi àbẹ́wò ní ní oríṣiríṣi ìjọ́jọ́ pé ti Islam yọ tí ọ̀dà gẹ́gẹ́ pé ìpín gbogbo ìjẹ́ ń pè ní islam kan mọ́ sọ lọ́la àwọn ìtàn náà tó lórí nǹkan islam ni o nǹkan islam ni o ìtọ́ba islam tó lè tapọ̀ àkídà islamiyà ó ti gbé sí oní wọn máa wò lẹ́nu kò ní wọn máa wò lọ. ilẹ̀ ìlàkùnrin ẹlẹ́ẹ̀kẹfà onú tó ti ṣiṣẹ́ ogún ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀keje iná ẹni gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ẹlẹ́rìí kan làwọn náà tó ń dàlẹ́ ìyá wọn. ebe àjàmú yẹn ń sìn o gbogbo àtàkì rẹ̀ tó ń fa ti ń gbé ọ́n gbilégbilé ọ̀nyà ọkà ọkọ̀ tàbátì àjà ọ̀gbọ̀n kan lójú lọ́wọ́ káyìn ẹ̀jẹ̀ lọ́wọ́ lọ sí inú tọ́lẹ́tì ẹ̀jẹ̀ ọ̀dọ̀ ìjọba sọ́nà lóbi àbókè ti ṣe ìbáwọ̀. ìgbà yẹn ó dìde kan inú òun lójú sí o gbogbo tó ń sílẹ̀ ní ọlọ́run káwọn pẹ̀lú èrò tó wà ní kúrò àti ní nípa àti àwọn ti ẹlẹ́mìí náà làwọn náà jẹ́ ẹlẹ́wọ̀n tó sábà àyà 40 àti 41 ọlọ́run bá ń kí pé yá jẹ̀mí ha ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون الله أكبر ẹ máa fọkàn bá ń sáà ń sọ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń sẹ̀ nílé ayé ìkọ̀ máa dìtú tí ń bẹ lára àwọn nǹkan nínú ṣùgbọ́n tí ìbá ti fira ẹlẹ́bọ̀ náà ọlọ́wọ́ sí ìtọ́sọ́nà wọ́n lè di nàìjíríà tàbí ó fi iná ìrìnà àdìjẹ́ ń dàkún tó sọ̀rọ̀ ìbá ti jẹ́ pé ọkàn òdodo ló fi ń tẹ̀lé lọ́rọ̀ àlékún ìtọ́sọ́nà ọlọ́run bọ́lá ọlọ́mọ ti ní mọ́lì o èrò tí ìbá ṣe ní rè tó bá jẹ́ pé tẹ̀lé islam mi lórí. tọ́lá wọn fi hàn gédé gbé wọn lórí káàdì ń bẹ́ẹ̀ islam tí ò sì fura. ipò gbà mílíọ̀nù ọ̀ràn oní mílíọ̀nù ọ̀ràn tọ́lá ọjọ́ ìgbò wọn lórí ọdún ló mọ̀ bá ń fọ̀rọ̀ mi bí tó tó ní o ewu dìbà wọn ṣe ní rè dìbà yẹ kó mo tẹ̀lé òfin ọlọ́run ọlọ́ọ̀bá àlejò aláṣọ yìí pé wàlẹ́ ọmọ ya ṣùrùrù ń jẹ ní á ọjọ́ ń bọ̀ tọ́lọ́ọ̀bá àlejò aláṣọ hasiru bọ́mọ ẹ̀dẹ́ ní àtàlẹ́nu àtàwọn dábà kí látò ní hasiru. àkójọ lẹ́yìn àtọ́lọ́ ti gbé kálíbí ibi tó wà láyé tọ́ lọ́sọ̀ wá sí hasiru. ọlọ́ni ọjọ́ ń bọ̀ tí ó gba gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlẹ́jẹ̀ náà àti dábà tọ́lọ́ tọ́nà ọ̀gbọ́ wà á sọ fáwọn màláìka pé àáwùlá ìjà fún káànù yàrúdù ẹ̀yìn màláìka sáwọn tí wọ́n kóra jọ yìí tẹ́yìn ni wọ́n ń sìn gbà fi wà láyé kọlu àmàláìka wà máa sọ tọ́nà àwọn fọ́ọ̀mù àtọ́ pé àwọn ọ̀rọ̀ àdíyà kan ló ń sìn àwọn màláìka kan ló ń sìn àwọn ẹ̀mí kan ló ń sìn tí ò ní fojú rí. kọlu subhanaka wọ́n máa sọ pé mímọ́ ni bọ́lọ́wọ́ bá tó fún wọn lọ́wọ́ anta wàlí yúna àmìndú ní ìhìn ìwọ́dọ̀ lórí wa ìwọ́dọ̀ gbọ̀wọ́ wa ìwọ́dọ̀ rẹ wa ti àwọn ilé yìí sọ rẹ wa balikanu ya abudu na ìdínà àlìjànú ni ẹ ń nígbà tí wà láyé sọ náà tó ní àwọn dùá nígbà tó ṣe wà bí ó ló máa bá àfẹ́ báyìí pé lọ sọ láì lè lọ́wọ́ pé afá ó ń sọ pé tó ń bá ti tó ń bá ti ń kírun lọ gbọ́dọ̀ fọ́ mú àlàkàkà yìí. kí ni kọ àṣírí burúkú ilẹ̀ wá dé bẹ́ẹ̀ nígbà tá a ní ẹ bá fọ ọkàn tó mọ́wọ́ kú àlọ́ alára ti dá kí wọ́n á jẹ́ pé lọ́ọ̀gbà mú títí títí ó fi kírun tán tí irun tọ́lọ́ọ̀ náà lọ sí ẹnu sífàtù sọ̀láàtì nàìjíríà inú ìròyìn bá a ṣe kí nù bá a ṣe ṣàṣà ṣe kí ṣe nìyàn ṣé mo sọ ọlọ́run ló ń kí àbóhùn gbé mo bá ń tẹ̀ mọ́ àníbọ̀ bá ti bọ́ kan àdákàrí rẹ̀ àdọ́là rẹ̀ ti dá àdákàrí ń bẹ̀rẹ̀ wá níbi ọ̀sọ̀ ọlọ́ agbára lọ́gbọ̀ ọ̀sọ̀ ìgbọ́rún lùgbọ́ àkọ́mú ló bá ti aláwọ̀ àgbà ní ọ̀pọ̀ ọmú gbogbo tí ọkà burúkú nǹkan kó dàbí ó fihàn báwọn èèyàn. tẹ ẹgbẹ́ mọ̀nú ó fi ń ta mẹ́ta lórí ọmọ nǹkan kan mẹ́kàlí ń bẹ́ ogun bẹ́ àti òṣogun tàbí ọ̀sàdá sí àti òsì sílẹ̀lù lè jẹ́ rẹ̀ ọ̀nà ní pípé ìwòsàn nǹkan ní ilẹ̀ yín ọlọ kọ́wádé fún àjẹm náà kọ́wádé fún ọmọlúwa ti ń jà tí mọ̀ wọ́n ní ah, àwọn yóò túnmọ̀ nílẹ̀ bá àfọ̀n gbóná ọ̀hún ah, láìpẹ́ ó kí fún gọ́ọ̀nà mi ó kí fún pírẹ́sidẹ́ǹtì mi kò sí ní ẹgbẹ́ <laughs> àmàlẹ́ ẹ̀kọ́ ọmọ sọ pé bá ló ń yá àbùdó nàìjíríà àjẹmú ni ó sìn bó ni wọn dé ìwọ wọn kọ náà gàdé wá kọ wá kọ tó ní ẹsẹ ọwọ àkàtẹ kan tó kú kan bó ṣe ti lè lọ rò ẹjọ́ lórí ẹsẹ̀ tó kárọ̀ ló ní kárọ̀ tó fi kárọ̀ àbí abẹ́rẹ́ balikanu yahabudu nàìjíríì àwọn èèyàn yẹn àjẹ̀nú ni ẹ ń jọ́sìn fún àtàrùn bìí mi ní ẹ̀wọ̀ ọlọ́run ti tàbí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn aláìsàn ọ̀dọ̀ pé àwọn tó pọ̀ jù nínú wọn àtàrùn more than fifty percent ìní ẹni gbàgbọ́ sájẹ̀nú ìní ẹni gbàgbọ́ sájẹ̀nú bẹ́ẹ̀ ló ti rí àbẹ́ẹ̀kọ́ lórí ilẹ̀ dáwà àti ìtọ́ mùsùlùmí àti ìtọ́ mùsùlùmọ́ àdèbí ò mùsùlùmí àdèbí ò mùsùlùmọ̀ ẹ̀ẹ́dẹ́ ẹ̀mọ́dé tí gbọ́ bẹnu náà ẹni tó yẹ pé babaláwo lọ́lọ́ bá tó tó bẹ̀rẹ̀ ilé ìjọsìn ó sì sọ pé kò wúlò wọ́n bọ́ ṣe gbọ́dọ̀ ẹ̀kọ́ bọ́ ṣe mọ̀ tó mọ̀ fún ní oṣù ìrè táwọn oúnjẹ pẹ̀lú kò ní oṣù problem kò gbọ́dọ̀ ti yọ ló bá yọ kò bá kò bá pàṣẹ babaláwo ọba tó yíjú padà jù nígbà tó yẹ ti pàṣẹ nípa wa láwùjọ mọ̀ jù náà tó ní olè dè ní ọmọ rẹ̀ àbọ̀rọ̀ mi yìí ṣùgbọ́n ẹni tó fara hàn pé ní ọlọ́run ló àti ẹgbẹ́ pé ń gbèsù ṣe bí ẹ ti ń lórí ayé nìyẹn bí ẹ ti ń lórí ayé nìyẹn tó kọ́ lọ́kọ́ sànù wa. àwọn mọ̀láìkà wọ́n ti àtàkùn fọ́mọ ẹ̀dẹ́ àwọn nǹkan bí ìsìn ẹ̀sìn lẹ́yìn ọlọ́run àwọn náà sàkàkò lẹ́bi ń dáka sókè ìyẹn wà ní Yunus àyà 29, nine to àti twenty nine ọlọ́run ni wọ̀nyẹ́ ọmọ na ṣòro ohun jẹ̀mí á tókè ọmọ ya ṣòro ohun jẹ̀mí á ní ẹ̀sìn mọ̀ tó yẹ kakura ìdí tó bá jọra wọn kọ́mọdé wọn kà yóò sì ti súra tó sábà yìí wàyẹ̀ ọmọ ya ṣòro oúnjẹ mìíràn ti súra tó Yunus wàyẹ̀ ọmọ na ṣòro oúnjẹ mìíràn ọjọ́ ń bọ̀ tá a gba gbogbo wọn jọ fún mọ́ na kúlù lẹ́lẹ́bí iná aṣọ́rakú àwọn a máa sọ fún àwọn tó yẹ pé wọ́n ti ṣẹbọ́ lọ́ọ̀dọ́ ọlọ́run ike maka anakun antun wàṣúraka òkun ẹ̀yìn àti tẹ̀sí lẹ́yìn ọlọ́run ọ̀yà ìdúró lójú kan náà fásitì jálínà bẹ́yìn náà ń lẹ́yìn ìgbà náà láwọn àti wọn lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà bá dúró lójú kan náà àwọn àti pé èyí tẹ̀ ń sìn kan lẹ́yìn ọlọ ẹ̀dú ẹ̀ èyí tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ ilé ẹ̀kọ́ báyìí. wàkọ́ aláṣúra ká òògùn àwọn nǹkan tí ń sìn tí ń sìn lẹ́yìn ọlọ yẹn àwọn wà á sáré sáfẹ́rẹ́ wọn máa sọ̀rọ̀ pé máa fún tún ìjà náà tààbùdù òkú wá ajọ́ ọmọ ọdún fún nǹkan ní ẹ̀sìn eré ọmọ ọdún rárá ní olùgbé ẹni tí ò lè ti dí òní mi láti lókun bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe iná tó ń wáyé fún ara wọn lè á ń pè ẹ̀ṣọ́ di Ṣàngó kí lọ́kùn ìṣẹ́ tó ń lò wá sí ọlọ́run lọ́dọ̀ òun ẹ̀ẹ̀sìn àdẹ́bí ìṣà lè ṣàṣọ ọgbẹ́ rárá òun ọ̀sọ́ fún ọlọ́run yìí òun ọ̀sọ́ pé lórí wáyé ẹ̀ẹ̀sìn òun ẹ̀ẹ̀sìn òun kọ́ ìṣẹ́ yìí fàkàfà billahi shahidan baynana wa baynakum in kunna anìrí bá dàbí fún lága àbílí ọlọ́ọ̀bà àlekẹ́lá sọ pé wọ́n á máa sọ pé fàkàfà billahi shahidan baynana wa baynakum ọlọ́run ti tó fún alẹ́lẹ́rìí ọ̀gá ìkùnà anìrìbà adátikún ńlára àfìlé àwáṣẹ ẹ̀fọ́ ní fọ́ra àmbá tí a lọ lọ́tọ̀ náà àti ẹ̀mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí ìjọba ìdá lẹ́yìn ìfẹ́ àfọ́ àlẹ́ sí ẹ̀mú anábì yìí sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ tí òṣì lórí ẹ̀fẹ́ tí wọ́n àfẹ́ ẹnìkan ńlá ń wárí ẹnìkan tó ń gbóni ó gbájúwa ẹnìkan fún ní ohun tí ìjọ sọ ìṣe bí bá ẹgbẹ́ pọ̀ bá dàgbé àdọ́rọ̀ ọmọ irin tó jókòó jẹ́jẹ́ sí ẹ̀ kí lọ́kàn ilé ẹ̀fún ẹ̀fún ti tẹ́sí ẹ̀fún ṣe wíńdò kí aláàfún ẹ̀fún ẹ̀nìkan fún ṣe jẹ̀gbọ́n igi gbogbo ìyẹn bẹ́lẹ̀ ni wọ́n lọ mọ̀ mọ̀ jèrè kalẹ̀ ìbẹ́lẹ̀ mi lọ fi ti ẹ̀dá lẹ́nu kí á ní wàhálà ó sì òun rárá o àjẹnú gbogbo ní ó tó gbogbo ẹ̀fún ọdún ṣe díẹ̀ mo sọ pé nígbà tí ẹ̀ bá súnmọ́ lọ́n pẹ̀lú Quran àwọn tó lọ sọ kalẹ̀ yóò tó rí lẹ́rìí nǹkan nínú orí ayé ẹlòmíì kan sẹ́mi tó wà nínú òye òye sí yóò àwọn ọlọ́ra gàáyì yóò àwọn ọlọ́ra gàáyì kọlọ́kọ́ sànù wa. ẹlẹ́rìí mi náà ni ànábì sallallahu alaihi wasallam àgbẹ̀bà ìsọ sókè síwájú àti àwọn ànábì ọlọ́run lórí àwọn ìjọ wọn ẹ̀rí lórí yẹn ẹ̀rọ aya wà forty one àti forty two ọlọ́ni fàkẹ́yì fàyídá dìgnà mí kulli ummatin bi shahidin wa dìgnà bika ala haula shahidan يومئذ ó الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا ọlọ́ni fàkẹ́yì fàyídá dìgnà mí kulli ummatin bi shahidin gbọ́dọ̀ ló ti jẹ́ gbàtà bá mú ànábì ọlọ́run kọ̀ọ̀kan wá lórí gbogbo àwọn àdúgbò rẹ̀ kọ́ máa wá kàpò wọn. ọ̀dí iná gbígbà àlà àbùlá ìṣẹ̀yìn ìdá táwa ń lo àdúgbò sọ̀rọ̀ lọ àyọ̀sọ̀rọ̀ àwọn àdúgbò rẹ̀ rè máa wá jẹ́rì tako àwọn tí wọ́n ta burú nù wọn. kódà láti bí háwù láti bí omi adágúnta fẹ́ mọ àdìsọ́júwájú ìlànà ìsàsára àwọn ti máa ti àwọn èèyàn tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ eléyìí rárá kan bí ó kọ mùsùlùmí ni kò sínú àlùmọ́ ni kò sínú àlùmọ́ ni kò sínú àlùmọ́ ni. àwọn kàfé nígbà wo ló ti dá àwọn ọmọdé ọ̀gá lè fi àmà ó ní inna ummati yub'athuna yawma al-qiyamati ghurran muhajjalina min athari al-wudu. àwọn àlùmọ́ mi tọ́wájú ọ̀gá lè fi àwọn oríkèké ń sáàlùwàlà ẹ̀ ń bá sáàlùwàlà òdodo tọ́jẹ́ ti yímọ̀ Ima ọjọ́ lójú rí rẹ̀ ìmọ́lẹ̀ ọjọ́ lọ́wọ́ rẹ̀ ìmọ́lẹ̀ ọjọ́ lẹ́sẹ̀ rẹ̀ anẹ́sọ̀sọ́ wọn fi wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀ bọ̀ ìmí àwọn àbọ̀ ah, ìmí ọ̀dọ́ ọlọ́ni fàkẹ́yìfà ìdájú iná mi kú lè ọmọdé ń bí ṣàrí ìdè tó lọ́rọ́ sí jẹ́ nígbà táwọn ọlọ́run tá a bá mú ẹlẹ́rìí alátakò àtẹlẹ́rìí àtàlátakò èyí náà ṣẹ̀hídà làwù ọjọ́ ìgbè ṣẹ̀hídà àlẹ́ yìí ọ̀tà àti àlẹ́ فكيف إذا جئنا من كل أمة بشهيد bóòlù ọ̀rọ̀ ó ṣe jẹ́ nígbàtà bá mú alátakò wá nínú gbogbo ìjọpọ̀ kan tí ó jẹ́ rígbò àti tí ó takò ọ̀dí iná jíká aláàrùlá ìṣẹ̀lẹ̀ ìdá táàtù wá kó wà ní ìṣọ̀sọ́láàmù wá pé wọ́n máa sáwọ́ rọ̀sùn láwọ́ tó níjọ náà níjọ àdínde yìí àwọn tí wọ́n tètè fèrí sọ́lọ́ àwọn tí wọ́n yapa òjíṣẹ́ ọlọ́run wọ́n mọ̀ yóò mọ̀ wọn nú ẹ̀mí láwùsùsọ́ bu abé mọ̀lá ọ̀rọ̀ kọjá káwọn náà lẹ́bù pọ̀mọ́lẹ̀ tó ní ẹgbẹ́ kọ́mọ́sì nǹkan kan lójú yìí lọ wàlá yẹ́tùtù mọ́nàlá àdìsá kò sí nǹkan kan kò sí ṣẹlẹ̀ kan kò sọ̀rọ̀ kan jẹ́rẹ́ ìgbàmọ́lọ́ nínú ẹ̀rí inú ẹlẹ́rìí iná ni àwọn àdúgbò ń ṣe ọlọ́run tí wọ́n máa jẹ́rì lórí àwọn ìjọ àwọn ànábì tó ti lọ àwọn tí wọ́n tẹ̀lé àwọn ànábì wọn ó wà ní túrọ́tù bákọ́rà ayàwó ọ̀rọ̀ ọlọ́run ní kadhalika

lọ́lọ́run wá fi sọ̀rọ̀ ń pa wọ̀sàpíyà ìwà wọ̀ntúnwọ̀nsí àwa mùsùlùmí fi ìjọ tí èyí sàṣejù tí èyí sàṣejù ni wọn. ọlọ́ni kadhalika ja'alnakum ummatan wasata bọ́rọ̀ ṣe rí nìyẹn táwọ ọlọ́run tá fi ṣe yín ní ìjọ àárín gbùngbùn ó sì bá nọ́mbà ayàwó náà nínú Suratul Baqara. kadhalika ja'alnakum ummatan wasata báwọn ọlọ́run bá ti ṣe yí ní ìjọ àárín gbogbo nìyẹn tí ò ní láti jù tí ò ní láti ètò lítẹ̀kù oṣù àdá alànàtì kẹ́lẹ̀ bá jẹ́ alátakò lórí àwọn èèyàn kan tó ti lọ káwọn sàfihàn ń pa ànábì wọn alànábì sí wọn wọ́n sì sọ́dọ̀ ọlọ́run àwọn kan tó sọ́dọ̀ ọmọ ọlọ́run àwọn kan tó ní kẹta ọlọ́run àwọn sọ pé Mùsá pọ́lọ̀ nǹkan lòun náà òzèrú wọ́n sọ pọ́lọ̀ lòun náà lóríṣiríṣi anánàbí ọlọ́run tí wọ́n yí ọ̀rọ̀ padà wọ́n sọ di nǹkan míì wayakunu rọ̀túlù alaykum shahida anábí wa anábí ó sì tún á jẹ́ alátakò lórí ẹ̀yìn náà tó bá jẹ́ ìdẹ̀lẹ̀ kìí àmọ́ inú tí ó tapọ̀ ọmọ ẹ̀dẹ́ ìrìnàjò àdínde oná ni àwọn oríkè wátà ń lóyìn kọ́nà kó wa ó mo àwọn a ẹ̀rí lórí ẹwà ní sọ́rọ́ fìyà àti àyà 65 tọ́lọ̀ ọba àlekọ́ la sọ pé al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun sọ́rọ́ fìyà àti àyà 65 ọlọ́ni lọ́jọ́ tòní nakhtimu ala afwahihim a fi èdìdí a dí wọn lẹ́nu wọn ò ní lè sọ̀rọ̀ mọ́ wàtúkẹ́ lẹ́mùnà àìdí ọwọ́ wọn ní ọwọ́ a máa bá wọn ọlọ́run sọ̀rọ̀ wàtẹ̀ṣáájú arúgbúlógún àwọn ẹsẹ̀ wọn ó máa tẹ̀rí tí ń tẹ́ bá sọ tọwọ́ bá sọ ìpé bẹ́ẹ̀ ni ọwọ́ ló fi mú èmi náà ló fi rìn lọ́bẹ̀ bí ka sí wọ́n máa lórí wà ní ayé. láti mọ̀ ìṣesí oríṣiríṣi lọ́wọ́ àti ọ̀gbìn àlìkìyà nù ìṣesí kan bẹ á mbẹ kan bẹ ọmọ ẹgbẹ́ yìí ò lè sọ̀rọ̀ mọ́ wọn pé àìsí ẹsẹ bá náà ní sọ nígbà pé àsìkò gùn ni àsìkò kan ọmọ ẹgbẹ́ yìí sọ̀rọ̀ àsìkò kan lọ́lọ́run sọ fún ẹjọ́ náà bàjẹ́ yà pé àlìyẹ ọmọ náà tí mo hà lá àfọwà ìhìn wàtúkà lílé mu náà àìdí ìhìn ọ̀tẹ̀ṣáájú arúgbó ọ̀hún bí máa ká ẹ̀ ti rú lọ́jọ́ tòní á ti ìdíjú bí wọn lẹ́nu wàtúkà lílé mu náà àìdí ìhìn ọwọ́ wọn wà á máa bá wọn lọ sọ̀rọ̀ ọ̀tẹ̀ṣáájú arúgbó ọ̀hún ẹsẹ̀ wọn tún máa tẹ̀lé sí i. ìmọ̀ káàánù yẹ̀síwú nípa tí a ṣe ń fẹ́. ẹ̀yìn mi tún bẹ́nu tó àtún náà sọ́lọ̀ ọba àdékọ́lá sọ pé yọ ọmọ tẹ́ṣíhádù àléhìm alìsínàtòhùn wà édí ihìm wà áríjùlòhùn bí máa dáàmú yà àmàlù yọ ọmọ ìdí ìwà fi ihìm ọlọ́hùn dí iná ọmọlàhà wà yà àlàmúnà ánà ọlọ́hà wà lè hàkùlẹ̀ mọ̀bí ọlọ́ni lọ́jọ́ tòní tẹ́ṣáájú aléhìn alìsínà tó hun àwọn àwọn àwọn yóò tó máa tẹ̀ ilé wọn lórí yóò máa tapò wọn wá ibi ihun àtọwọ́ wọn wá ojúlù hun àtẹ̀tẹ̀ wọn bí máa káàmù yàrá lu pẹ̀lú kí a ti ṣẹ́ńtẹ́. nítorí wọn fi ń jẹ́ máàlì ìyá sí ìlú náà lọ́wọ́ àti ìlú ìwúndé ọ̀dà ìyá wọn. kí wọ́n máa kí ọ̀sẹ̀ nìkan

inú ọ̀rọ̀ tó gba látọ̀dọ̀ Abu Hurairah tó ló ń kọ́ yẹn sí ó ní tó mọ ìlú kọ́ ọdún dákùn nígbà òkúta ìyáàmà wọ́n sọ fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn pé al-ana nab'athu shahidaka alayk gbọ́dọ̀ ọmọ ìdí yẹn máa àwọn òṣèlú yẹn mo jílẹ̀ òṣèlú wa sọ fún pé ẹlẹ́rìí wa lórí rẹ nígbà tó wà láyé á gbèsè pẹ̀lú ẹ̀ wọ́n yẹ tafakkaru bí náà sì ní wàá máa ronú àjà máa ń dálẹ̀ bí yẹ ṣáájú àlàyé ta ni ó bẹ̀rẹ̀ ìdèmí lórí náà. fàyọ́kútàmù aláàfin yìí ọlọ́wọ́ bá fi ìdí dídí lẹ́nu ìtààmù ló ká láti di ọ̀rọ̀ ẹ̀ kankan. wáyé pọ́ọ̀lù lè fásitì yìí ọlọ́wọ́ bá lè fẹ́ lọ́wọ́ a máa pàṣẹ fún ìtàn rẹ̀ wà láàmì yìí àtẹran ara rẹ̀ wà ìdọ́mì yìí àtẹ̀gùn ara rẹ̀ fi ń tètè kí ni ń tètè ẹ̀yẹ́ máa sọ̀rọ̀ sí i fàtẹ́ńtì kò bá kéde owó wà láàmì wà ìdọ́mì ó bí amẹ́lì gbogbo wọn wà máa sọ ṣe gbogbo ọṣẹ tó ṣe wọn máa sọ jáde wàdáàlìkà lè yí ní nọ́ọ̀sì yìí kó lè bá jẹ́ pé kò ní rí àtakò kankan wá ara rẹ̀ náà nílé ìgbésẹ̀ bòmíì وذلك المنافق منافق يعني وذلك الذي يسخط الله عليه ìwé ẹni báwo náà bá lè kẹ lọ bínú lé lórí ọlọ́dàgbọ́n bínú lé lórí o ìgbóbá lórí ṣàhádà ẹ̀ àtakò tí oríkì ara ọmọ ṣe ìdáwà ti parí ẹ̀ òun náà ní àtakò tí ilẹ̀ ọmọ ṣe ilẹ̀ tá a la yóò sì lọ́nà ọba sọ fún àwọn ọmọ sùúrù àti òṣèlú zalizala إبيد الأغلز زلات الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فقال للإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشكاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره àyà méjèèjọ lọ́lọ́run sọ̀rọ̀ nípa ìkìyàmù ìdá tónídé láti la ń tòṣì ní sàálàá àsìkò ń bọ̀ táwọn ọlọ́run tá a dèbí ọ̀wá lóde ọba ilẹ̀ tá a mì ní mímì kan lẹ́tọ̀ọ́ sí wa akarajà ti la ardu akọ́lá ha gbogbo àwọn kẹtí bẹ́ẹ̀ nù lẹ̀ pátápátá níbi àwọn máa fi ayé ní ọba ẹgbẹ́ ní àtàlẹ́ nù ní wọn tún yáyé wọn máa bára wọn lórí yẹpẹ̀ wàkọ́ọ́lá ìsàmà láha ọ̀rẹ́dẹ́ ọ̀rẹ́ yìí kí láà tilẹ̀ tó ṣe ní ilé lónìí kí lọ kọ́ bilẹ̀ báyìí yàwó má ìdí tó há dìídò àkàbà ara ha gbogbo oríkèéríkèé ilẹ̀ ni wọ́n máa sọ gbogbo àwọn àrùn tí wọ́n ti ṣe lórí òun kájúpọ̀ máa sọ tiẹ̀ ilé àjọ òun ní máa sọ̀kò ó dé àkóso jáde lọ mọ́sálásí yóò ti kọ́kọ́ tọ́kọ lórí òun tó yẹ ìsinmi bá jà mọ́sálásí يومئذ تحدث أخبارها nígbà tí wọ́n lọ jẹ̀bú lọ́gbògùn gbogbo ojú ọ̀nà tọ́tọ́ padàbádá ni àwọn ọ̀gá àwọn lọ́tọ̀ jẹ̀bú ló ti lọ́gbògùn rẹ̀ gbogbo omi tó rìn rèé. يومئذ تحدث أخبارها ìjọ ní àlìkìyàmà gbogbo ohun tó ti ṣẹlẹ̀ lórí ilẹ̀ ilẹ̀ ó tún máa sọ bí anna rabbaka awha laha ilẹ̀ ó tún máa sọ pé ọlọ́run ló fi ṣẹ́ ránṣẹ́ tó ń òun náà lè dọ́rọ̀ sọ ọlọ́ọ̀bà àlejò ọlálọ́rọ́nsẹ́ tó ń sọ ń bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ yà ó mọ ìyẹsùdúró náà tó àṣìká àtàlìyọ̀rọ̀ àgbàláwọn. àwọn yóò máa dé ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí tí káàkó àmọ́ owó sẹ́rẹ̀ tó ṣe fàmọ́ ìyá amẹ́lẹ́mí tọ́lá dàrúwá sí ní kẹyọrọ yàrá ẹ̀mbá ti sẹ́kàn tó mọ bí ọmọ náà gbó yóò kú rí wàmọ́ ìyá amẹ́lẹ́mí tọ́lá dàrúwá sí ní kẹyọrọ yàrá ẹ̀mbá ti sẹ́kàn tó mọ bí ọmọ náà gbó tó jẹ́ aburú olórí so kọ́nà bí àkùnkọ́ sànù wa o kó sàmójútó òfin wa o kó bò wá láti rí o kó yá àti wá fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìjọ láti rí o bismillah. اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك, لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة